Mommy, how can Papa, leave me alone. Oh my God, What's More. now? Ah, see, see, see, see, Bankole, we have to cut it. It's getting too much. Kí ló fẹ́ káwọn ará àta máa bá wa gbé? Eh. Bẹ́ẹ̀ ni náà, mò ń pè lówó ìtẹ́lẹ̀ ni, ó ti wá ń lárónú nísìn. Sí, àárọ̀ tó bá jí, wàá máa wá mi kiri ni ó dìgbà tó bá rí mi báyìí wàá fẹ́ ẹnu ẹ̀gbọ́n wàá fẹ́ lè gbé sí mi lẹ́nu nígbà tó bá ń pẹk. Mm-hmm. if you are going to the office wàá pẹk mi when you come back from the office the same thing. So? see I don't want it again because I am not your wife. you are my mother. honestly I am serious. and I love you as a mother and I am telling you nínú gbogbo ayé yìí throughout the whole world ẹ̀yin nìkan ni mo love you. I love you as a son. Mm but not to the extent of gbogbo eré pàlàpàlà tó bá mi ṣe. are you sure. mi fẹ́ mọ́. ok ṣé máa ṣe nǹkan fún mi. i'm listening. Sulfates production. balalabaru balalabaru talalajọsọ talalajọsọ alálájọ sùn alálájọ gbé ta lójú lù mọ́ ta lọ́ta tó dàbí ọ̀rẹ́ ta lọ́rẹ́ tó dàbí ọ̀tá o ta ló ta mi ta ló ta mi ọlọ́run fọ́tá mi wọ̀n mi ọ̀tá ilé ọ̀tá òde àríyànta ni mo wà yìí o má jẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kó pa mí sáyé o. ọ̀tá méjì. má jẹ́ kó sọ mí dòkú ayé o. ọ̀tá méjì. má lọ jẹ́ kán gẹ́tì mi o. ọ̀tá méjì. ṣé ẹ̀gbọ́n mi àtàbúrò mi ni. ọ̀tá méjì. ṣé bàbá mi àti màmá mi ni. ọ̀tá méjì. tálábà gbé àtòjúlùmọ̀ ni. ọ̀tá méjì. ṣé mọ̀lẹ́bí àbí ẹ̀kọ́ ni. ọ̀tá méjì. àjàlá fi ká ogun láyé. ṣí mi lójú inú ṣí mi lójú ẹ̀mí ṣí mi lójú inú ṣí mi lójú ẹ̀mí àlékún agbára má ṣe jẹ́ kó rẹ̀ mí. dákun fọ̀tá mi hàn mí o. dákun fọ̀tá mi hàn mí o. kí lè ṣọ́ra kí lè sá fún kó tó ṣekú pa mí o. kí lè ṣọ́ra kí lè sá fún kó tó ṣekú pa mí o àìmọ́lé olódì ó lè mú ní jù sọ́fìn àìmọ́lé olódì ó lè gbé ní jù sọ́fìn. ọ̀tá méjì. má jẹ́ kan ṣe mí mọ́ ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kan pa mí sáyé o. ọ̀tá méjì. má jẹ́ kan sọ mí dòkú ayé o. ọ̀tá méjì. má lọ jẹ́ kan gẹ́ẹ̀tì mi o. kò lè pa ni mọ́. kò lè pa ni mọ́. àfi yà pa ni. sọ̀tá ẹni wọn ni kò lè pa ni mọ́ kò lè pa ni mọ́ ṣé ẹ̀gbọ́n mi àtàbúrò mi ni ọ̀tá méjì ṣé bàbá mi àti màmá mi ni ọ̀tá méjì ṣalábàgbé àtòjú mi ṣé mọ̀lẹ́bí àgbẹ̀. ṣé tráfíkì ń pọ̀ sá. thank God. Ah, mommy. How are you? Ṣé oh, ah, dáadáa mo bá yín? Ah, dáadáa ni, but ó ti pẹ́ jù náà yeah um, little traffic tí mo bá ní títí yẹn ni then meanwhile ṣé kí mo sọ fún yín bí pé ó ní nǹkan tí mo fẹ́ ṣe ní èyí tí n bá kó n ah, abájọ mo ti ń wọ̀nà látàárọ̀ torí mo mọ̀ pé by four o gbọ́dọ̀ délé hmm. ibẹ̀ ni mo dúró sí tí mo ṣáà ti ń ṣọ́nà. mọ mi twenty more time tí mo dé wàá ń ṣọ́ mi oh <laughs> ah, that's nice hmm. that's my mom that's okay good. ṣé ẹ ti bá mi ṣoúnjẹ lẹ. ah favourite ẹ mo ṣe wo ọkọ mi. Mm? bó ṣe ń lọ yìí wàá máa lọ rí wàá máa bọ̀ rí ọkọ ọba àdá ọba ò ṣá ẹlẹ́sẹ̀ ẹni ẹlẹ́nu wa nígbà ṣe ẹ ṣe níbi iṣẹ́ ẹ o akànnì mi ìmọ̀ ẹlẹ́sìn àkùlára ìgbé ọmọ abẹ́kú téèyàn ná máa síhùn lórí ẹrú ó ní bí ẹrú bá kú òun ara mi. Ah. orí mi wú. <laughs> Mm-hmm. Oh. Mm. Hmm. <laughs> That's my mother. All right. That's my son. Hmm. God, I thank you. Màmá ń sọ fàákiri lórí ọmọ. ọmọdé gọ́ọ̀lù ọ̀tọ̀ ọmọdé géńdé ọmọ ọkùnrin tó ti bàlágà tó ti tó máyà wá sílé ọmọ ṣiṣẹ́ ọmọ ró. mọ́mi. ọmọ sọ pé o máa pè mí jẹ́ ìfẹ́. ẹ má bí sẹ́sìn mi ah, mo gbà pé sùn ni hmm, mo pẹ́ máa bá mi nínú ọmọ. wo this time around Oh, ní dá sí bó ṣe máa why. I don't want to be pregnant. ẹ bá lóyún if you fi bímọ. ah. yes ṣe bẹ́ẹ̀ ni ìyá mi and I'm your son. akànnì etí wo ló fẹ́ bá mi gbọ́ àti pé at my age kí n to tó máa lóyún. ẹ fi yẹn lẹ́jọ́ bọ́dọ̀ bá wọn ní kálukú kan sọ inú ilé náà ti ń jẹ́ tòun ní dòdò Eh? nǹkan tá à ń ṣe nílẹ̀ wò kára lékejì náà mọ́mì my own mother hmm. tẹ bá lóyún ẹ̀wọ̀n lẹ máa fi bí fún mi má dẹ̀ gbà. àti pé ó yẹ kí ìwọ náà ti máa kọ́ bọ́n ṣe máa ń withdraw. withdrawal method mi ò mọ withdrawal method ṣe o ẹ wá ń bínú ṣé ẹ mọ̀ pé táìmù tó ń dùn kàn wọ́n gan òun ni ẹni kí n fa ẹ wá nà mọ́mì ṣé ẹ kí n jọ ẹ̀ ní time tí bá ń dá sí ti máa ń ṣe yẹn ẹ kí yẹn enjoy yẹn. máa enjoy ṣùgbọ́n ẹ̀rù oyún ń bà mí. Hmm. ẹ má wọrí ìjọ ẹ ló ẹ bímọ. ìyá kan ní. má jẹ́ kan ṣe mí mọ́ o. má jẹ́ kan pa mí sáyé o. má jẹ́ kan sọ mí dòkú ayé o má lọ jẹ kán gẹ́ẹ̀tì mi o. ọ̀tá méjì. ṣé ẹ̀gbọ́n mi àtàbúrò mi ni. ọ̀tá méjì. ṣé bàbá mi àti màmá mi ni. ọ̀tá méjì. tálábàgbé àtòjú ló mọ̀ ní. ọ̀tá méjì. ṣé mọ̀lẹ́bí àbí ẹ̀kọ́ ni. ọ̀tá méjì. làjà láfíríkà ogun láyé. ṣí mi lójú inú ṣí mi lójú ẹ̀mí ṣí mi lójú inú ṣí mi lójú ẹ̀mí ṣàlékún agbára má ṣe jẹ́ kó rẹ̀ mí. dákun fọ̀tá mi wọ̀n sá fún kó tó ṣekú pa mí o kí lè ṣọ́ra kí lè sá fún kó tó ṣekú pa mí o àìmọ́lé olódì ó lè mú ní ìjìsá. to release ara ìwọ ọlọ́mú ti release ara why. ta ló ta mi ọlọ́run fọ́ ta mi wọ̀ mí ọ̀tá ilé ọ̀tá òde àríyànta ni mo wà yìí o má jẹ́ kó ṣe kú pa mí o má jẹ́ kó tó ọwọ́ bá yé mi o má jẹ́ kó gbò mí lójú mi o. ọ̀tá méjì. má jẹ́ kó ṣe mí mọ́ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kó pa mí sáyé o. ọ̀tá méjì. má jẹ́ kó sọ mí dòkú. <laughs> Such Olga. a beautiful. August. Kí ló ṣe? Kétò náà kò tó wọlé. Ah no, mo kàn lẹ́kùn, mo kàn lẹ́kùn, mo feel pẹ́ sọ pé kí n kọ́ hmm. mi. So what can I do for you? Proposal àwọn Bismarck tẹ fẹ́ sign ni mo gbé wá. It's okay, Bango. Bọ́sí Ben, what's wrong with you? Kí ló To tóun tóun fi gbogbo wa wájú ẹ̀ to fi ń gún mi lára? Ẹ má bínú sá ọjọ́ wo la bẹ̀rẹ̀ gbogbo àrìnfín bẹ́ẹ̀. I'm sorry sir. now um, Tunde or what's your name just go like this Bossy B kúrò nípa akọ mi Bossy B ah look here how many times ma sọ fún ẹ pé kí wọ́n máa dress like this wá sínú ọ́fíìsì mi mọ́ how many times o fẹ́ gbọ́ràn àbí ṣọ̀gbọ́n fi ṣe ṣeré. ah I'm sorry sir ẹ má bẹ̀rẹ̀ sir. Bossy B. ẹ̀mí ń pè ókè ṣé ẹ ti gẹ́gẹ́. Bossy B as a matter of wá sí to sit dídé tani kò dìde tani sọ fún mi kò jókòó. ẹ ó dàbí pé òun bẹ ṣé o nífẹ̀ẹ́ ara ẹ ṣáà lọ nífẹ̀ẹ́ iṣẹ́ máa lose iṣẹ́ láìpẹ́ pẹ̀lú bó ṣe ń ṣe o máa lose iṣẹ́ láìpẹ́ i will sack you. i'm sorry sir. àwa wí tán wá o wá ń kó rẹ bọ̀ pẹ̀lú kí ni ṣé o rò pé mi wà láwọn ọkùnrin tó máa entice pẹ̀lú àwọn orúkọ báyìí ni. idiot as a matter of fact just go away. I will get it signed later and I will call you. Uh, sir. Yeah. Emma, má bínú sá, mo mọ̀ pé kì í fẹ́ bínú sí mi. Ẹ mo money. fẹ́ pé kí n ṣe nǹkan tó máa mú ni dùn. Bóyá kẹ́ fún mi ní àdírẹ́sì lẹ́yìn bíi weekend kí n wá bá yín ṣe oúnjẹ màá pàkẹ́ sí freezer then bóyá Monday sí màá bá yín kí ni àná ọ̀gbìn ṣe. Ah! Ṣé o mọ̀ pé òní ti jù ìjọ tí wọ́n pín tìjú wò sí ní rárá kí ló ń ṣe ẹ́ ṣé jọ ṣé mo pè dé láti tàbí mo pè lánàá pé kí wọ́n bá mi dáná sílé ọ̀sán tàbí mi lẹ́ni tó ń bá mi ṣe gba àwọn nǹkan yẹn. mo fi ìpọ́jọ́ kan náà ló máa ń bẹ̀rẹ̀ ní sà. you must be very stupid pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ yìí náà tẹ́ kí n sọ fún ẹ henceforth tó bá tún dán nǹkan tó dán wò léni tó tún dán wò nínú ọ́fíìsì mi <laughs> mi ò ní irú tó ní kí n gbẹ̀ síṣẹ́ o máa sáàkì ẹni. Please get the fuck out of my office. Bó ṣe rí. Tó Wow, my baby is good, my baby is beautiful. Alpha jàǹbá kan. jọ ewé lèyí tí ò dánú yẹn náà. ẹja ni. ẹja gbáà ni. ọ̀gá ẹ̀ olórí korí yìí kò sí nǹkan tí ò fi mú wé tán. kì í rọ ni. overly insult mi gan débi ń pè mo wá wò pé èmi ká ní kì í ṣe friendship mi tó tì mí sí. èmi fi pé ó dàbí ẹni pé ojú wọn máa ń wà lára ẹni nítorí ẹ̀ ni mo ṣe ń kó lọ try lọ́ọ̀kẹ́ bóyá wọ́n ní interest nínú ẹ̀ ni. ojú ẹ̀ wà lára mi ojú wọn sí lára obìnrin òkú bọ́lọ̀ ga. òkú bó mi ti bá ọkàn ṣe fáìn tó yẹn. wo òkú bó ni àmọ́ ó wá kóbó kòkó o ọlọ́run bá ń gbọ́ máa yẹ bẹ̀wò máa jíṣẹ́ fún un bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó bá máa gbà báyìí la máa fi fún un. ìní jí ó lọ o. ìjì oṣù lè tó ilẹ̀ mi. ọ̀rẹ́ mi ò lè jù bẹ́ẹ̀ lọ o. ìní gbàgbọ́ sí mi lásán mo ń lọ́nà ẹ̀yà ṣe. ẹ sọ̀rọ̀ ó tún fi mí ń tẹ fóònù. no ah, ah. tí mo fi ń gbọ́rọ̀ mo gbọ́ yín mà. farabalẹ̀ kó gbọ́ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Ah, akọni ọjọ́ wo ló fẹ́ settle down. Oh, mọ̀mí there you go again. ah ẹbí ni mo fẹ́ sọ fún yín wípé mo ń try láti take time mi. Bankole time wo ló ń take? you are rich you have money ọlọ́run ti gbọ́ àdúrà ẹ olówó oníṣẹ́ tó dá lọ́wọ́ ṣé bí wọ́n ló kọ́ bí tá a wà yìí kí ló tún dúró dè tó lè fẹ́yàwó sílé kó bímọ. mọ́mi the truth is mo ń try láti take time mi amorúvà mo ní project kan tí mo ń ṣe lọ́wọ́ tí mi bá parí project yẹn mi ò lè ṣe anything mi fáàní kankan ò lè wọ mi lórí after that project every other thing follows ni bóyá rí nìyẹn so ẹ jẹ́ kí n take time yẹn jọ. Bánkọ́lé wàá rí nǹkan kan sọ níjọ́ tí o ti kọ́ ilé ìta tí ń gbé bíbá mo ò rí obìnrin kankan lẹ́yìn pé ah o tiẹ̀ mú wá sílé o girlfriend ẹ̀ kan tẹ̀ wá àbí nǹkan míì wà ń ni tó o fẹ́ sọ èmi nìyẹn o whatever tó bá ń ṣe sọ fún mi. mọ́mì òkè ẹ̀ ń fojú ọmọ kékeré wò ah, hmm, ọlọ mo pé o lọmọkùnrin o abagi ah, ẹ má rò ó mo pé but mo kàn take time ni. ẹ eh, but kí ló wá dé Ah, ah, tí ẹ máa bá kan ṣeré ná ó dáa oní project tó fẹ́ ṣe ṣì tí ẹ sì máa bá kan ṣeré ká tẹ̀rí kan pẹ̀lú ẹ̀ ná ah, wo mo fẹ́ rí ọmọ ọmọ mi o mo fẹ́ rí ọmọ ọmọ mi ní kíákíá dẹ̀ ni. ẹ dẹ̀ mú mi ṣé rí ẹ̀yin lẹ́kàn ń wòrán àwọn obìnrin sí ibẹ̀ yẹn wọn ò dàbí ẹ̀yin táwọn bàbá wa fẹ́ ń gbà tó yẹ pé ara yín balẹ̀ àwọn ọmọbìnrin sí yìí fast track ni wọ́n wá gold diggers ni wọ́n ọkùnrin tó ti tán tó ti ṣe gbogbo nǹkan tán ti gbẹ̀tìgbẹ̀ ti rírin gidi fine boy tall handsome tó lówó lọ́wọ́ òun náà ń wá. and for me mo fẹ́ take time mi kàn fẹ́ bọ́ sọ́wọ́ lọ́wọ́ tó ti yẹ. mo fẹ́ rí ọmọ ọmọ mi o. tó ìyá Bánkọ́lé mo ti gbọ́. Ah. Hmm, ó dáa kí ló fẹ́ jẹ báyìí. kí lẹ́yìn nílé. ṣé kí n bẹ́ẹ̀ gún yán. iyán hmm, no okay, okay, no okay. jẹ́ kí n ṣe núdù fún ẹ ilé ọmọ mi. yes sir. àlàáfíà fún ẹ. àmì sà. ẹ ẹ dáàdì ẹ jọ sà nǹkan kan ló jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí mo fi wá rí yín sà ẹ dẹ̀ mọ̀ pé èmi ní ibi méjì tí máa ń lọ jọ̀dọ̀ yín náà lọ. ó ṣẹlẹ̀ pé ọ̀gá mi níbi iṣẹ́ ó náwó lọ́wọ́ ó dẹ̀ tún dá ó ṣe rí lọ́mọkùnrin ó wù mí ẹ dẹ̀ máa wá wo ní tilẹ̀ ń tọ́ mo máa ń làlá o lójú àlá yẹn màá ṣàrí wípé ọ̀gá ń kó mi mọ́ra ó ń bá mi sọ̀rọ̀ à ń ṣeré pa ṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ tí n bá máa fi débi iṣẹ́ lọ́jọ́ kejì báyìí akọ̀dédé máa kanra mọ́ mi ni a máa le jú mọ́ mi ah, ah. má wò pé ẹgbà mi ṣẹ́yìn tí mo sì fi lálàá lánàá mọ́jú èmi rè ókè tó bá tún dijọ́ mi mo tún lè rí wa létí òkun tàjọ ń ṣeré tàwa àbíká lọ swimming pool ṣẹ́ mo gba nǹkan tí olólùfẹ́ méjì máa ń ṣe tí bá máa tún débi iṣẹ́ lọ́jọ́ kejì á tún gbójú sókè fún mi ni ẹ̀dẹ̀ máa wò ó kò má rírì kò bímọ rí kì í ṣe pé mo fẹ́ lọ fọ́kọ ọlọ́kọ ìdádì èjò ẹ bá mi wá nǹkan ṣe sí i. ọlọ́run bá ló ní ọ̀nà ló sì lè bá wa tọ̀ bí ọ̀rọ̀ bá rí báyìí ń gbà mìíràn a lè máa láàlàá ní ọ̀nà kan kó yàtọ̀ sí ohun tí ọlọ́run fẹ́ ṣe èrò ọlọ́run ó yàtọ̀ sí tènìyàn ṣùgbọ́n tí mo rí nínú àlá yìí ni pé ó ní ìdí kan àti ìkejì tí ọlọ́run fi ní kó lárú àlá kò sì tọ̀ mí wá a ní láti fi àdúrà jagun ní lórí. olúwa ọlọ́run alààyè kábíyèsí bàbá mọ́ ológo jùlọ ọmọ rẹ sádìẹ báyìí ó wá síwájú rẹ olúwa bàbá bá mi tọ́ sọ́nà. olúwa ọlọ́run alààyè a kì pẹ̀lú àkàtì ọwọ́ yìí nítorí pé ìwọ ló dá wa ní ọkùnrin àti obìnrin oníkàsí máa ṣe olùrànlọ́wọ́ fún ara wa jẹ́ mo béèrè fún olùrànlọ́wọ́ fún ìránṣẹ́ gbòòrò olúwa bàbá wa ṣe é. àmín jésù. bó aláṣẹ ọ̀run. àmín. jésù kristi olúwa wa. àmín àmín <sighs> àmín kò jésù. ẹ ṣe hallelujah. hallelujah. ohun tó bá wà yìí máa le díẹ̀ hmm, torí wípé a ò fi hàn mí ní ìlànà àlàtò ńlá ṣùgbọ́n àátún gbówó àdúrà sókè a ní láti fàdúrà jagun kí ọlọ́run fúnra rẹ̀ kó túbọ̀ tọ́ wa sọ́nà lórí ọ̀rọ̀ yìí bí a bá ti wá ṣe léyìí àátún máa fi ọgbọ́n ìmọ̀ àti òye a máa fi pẹ̀lú ẹ̀ ǹjẹ́ mo lè rọ́kùnrin ọ̀hún bá sọ̀rọ̀. dádì báwo ni ẹ fẹ́ sọ fún ah, ẹ lè rí sá mi ò ṣeé ṣe. Ah, jésù kristi ṣé mo lè rí nọ́mbà ẹ. Ah, ok mo lè fún yín yẹn dádì ṣe fẹ́ bá mi fi àṣẹ bá sọ̀rọ̀ lórí fóònù. olúwa lòdì sí gbogbo nǹkan wọ̀nyẹn ṣùgbọ́n ohun tí mo ń jẹ́ kó yé ẹ ni wípé a tún lè fi ọgbọ́n àgbà bá sọ̀rọ̀ kó yé kanra mọ́ ẹ mọ́ níbi iṣẹ́ títí ara yóò fi balẹ̀ ṣùgbọ́n eléyìí secondary ni primary ni pé a gbọ́dọ̀ kọ́kọ́ fi síwájú olúwa kí ọlọ́run fúnra rẹ̀ kó darí wa kó tọ́ wa sọ́nà tọ́lọ́n bá tó wá sọ pé ọ̀nà ni kò séwu à mọ ọ̀nà tá a máa gbà fún mi ní nọ́mbà ẹ̀. dáàdi ẹ jẹ́ kó náà wà ń bẹ̀ o kó náà wà ń bẹ̀ sàn. ọlọ́run ló ní ọ̀nà òun sì ni ó lè tọ́ ẹ̀ka fún gbogbo lọ́nà. ọ̀gá iṣẹ́ ni tí bá ti wá lọ́ọ̀fù tí bá ti wà lọ́fíìsì tí bá ti ń rí tínú yín bá ń dùn inú èmi náà máa ń dùn. of course inú mi ò ṣe ní dùn ta ni ẹni tí wọ́n máa rí ìgbéga nílé iṣẹ́ tí ní ò ní dùn ọ̀rọ̀ proposal tá à ń sọ̀rọ̀ ń yìí ó tó kí nìyẹn dùn of course i'm happy. lágbára Ọlọ́run ìlọsíwájú náà la máa ní lágbára Ọlọ́run ṣe rí proposal tá a submit yẹn mo fi ń dá yín lójú pé wọn ò ní gbéṣẹ́ yẹn fún iléeṣẹ́ mi iléeṣẹ́ yín gangan bí ọ̀gá iléeṣẹ́ wa ló máa gbàṣẹ́ yẹn lágbára. àmì o and let me tell you something tí wọ́n bá wá gbé iṣẹ́ yẹn fún wa tá a dẹ̀ ṣe tí owó jáde ń bẹ̀ máa compensate big time. ah ọ̀gá <laughs> thank you sir god bless you sir thank you very much sir ọ̀gá mo rí i pé happy mood lẹ́wàá yìí bí a kì í kúkú lo avenue láti bá yín sọ àwọn kankan tí mo fẹ́ bá yín sọ. oh you are very free <laughs> you are free. <laughs> ọ̀gá ṣe rí ọlọ́run kó jọ kó túbọ̀ máa gbà fún wa kó má jẹ́ kí nǹkan wa dojú rú tá a bá wò náà tí mo ti wà pẹ̀lú yín nínú iléeṣẹ́ yìí ó ti tó ìgbà díẹ̀ mo dẹ̀ rí pé ẹ fara pamọ́ fún mi kò sí nǹkan kan tẹ́ fi bò fún mi in fact mo tún rí èèyàn láyé mi tí yín yàtọ̀ because bẹ́ẹ̀ ṣe wà ẹ fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara yín ẹ ẹ dẹ̀ different ẹ̀ ń mutí ẹ̀ ń mu sìgá ẹ̀ ń lọ sí club ẹ̀ ń ṣe nǹkan mo wá ṣàkíyèsí pé mi ẹ̀ bà rí kẹ̀tì ẹ̀ sọ̀rọ̀ olóbìnrin dé bí ìyàwó àbí bóyá ọmọ kankan kan mo dẹ́wọ̀ mo kàn rò pé àbóyẹ tẹ̀ níyàwó sí abroad ni bọ́tẹ́ ẹ̀ sọ nǹkan tó jọ bẹ́ẹ̀ fún mi ọ̀gá kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n I hope there is no problem because it is high time gbogbo ń tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run ti ṣe fún yín kò sí ń tẹ́ ẹ fẹ́ tọ́lọ́run ò ṣe kò wá sí nǹkan kan tó gbọ́dọ̀ disturb yín lórí ọ̀rọ̀ pé à ń fẹ́yàwó ṣe mọ̀ pé àwọn obìnrin náà wọ́n nípa tó máa ń kó nínú ìgbésí ayé yàn sọ̀gá mo kàn ń ṣe mọ̀ ẹ try láti wá nǹkan kan ṣe. manager mo really appreciate nǹkan tí ẹ ń bá mi sọ yìí uh, you see tá a bá wò lọ wò bọ̀ bó jẹ́ ọjọ́ kan àbọ̀jọ́ méjì ẹ gbà lọ́wọ́ mi uh, ọlọ́run kan fi mi ṣe olórí iléeṣẹ́ láti máa ṣàkóso ẹni but at the same time Eh, mo appreciate gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan ṣe rí ọ̀rọ̀ àwọn obìnrin ó le ju bẹ́yìn ṣe ń ròyìn lọ ṣe rí àwọn obìnrin most especially tí ó bá ní nǹkan tí èèyàn ń lé lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ máa gbé ọ̀rọ̀ obìnrin sọ́kàn kó máa mú olókùnkùn dùn kò yẹ sìn ẹ jẹ́ kí a fi irun dúdú ká fi ṣiṣẹ́ ká má bàa fi irun funfun máa fi máa ṣe àgbárù ṣọ́rọ̀ mi yé yín kì í ṣe pé mi ò rí ọ̀rọ̀ tóbìnrin rò but at the same time mo n try láti take time mi ni so that gbogbo nǹkan tí mo fẹ́ á mi lọ́wọ́ then màmá fẹ́ yàwó ìyàwó mi àtọmọ tí n bá bí wọ́n lè wà nígbàdùn but for now ẹ jẹ́ ká fi bẹ́ẹ̀. because ọ̀gá wọ́n ní ọlọ́rọ̀ àbètí dídì tẹ bá ń rí impression tó ń wà ní ọkàn àwọn èèyàn àbí lójú wọn sí ó rán gan èmi ni mò ń ṣàlàyé fún pé kò sí nǹkan tó ṣọ̀gá mi náà ṣe mo oríṣiríṣi ọ̀rọ̀ aṣọ ilé kó yan pé nǹkan ṣẹlẹ̀ sọ́gá mi pé you are very very okay ẹ ju gbogbo ẹ̀ náà lọ sà ẹ gbọ́dọ̀ wá nǹkan láti ṣe sí because ìgbára lèèyàn búra gbogbo tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run fún yín. ẹ my brother kókó bẹ́ẹ̀ ni wípé ẹ máa gbàdúrà fún iléeṣẹ́ ká máa lọ síwájú sí i tàbáyé ti ń lọ síwájú sí i á kan gbogbo wa. agbára Ọlọ́run ẹ kú mọ̀ pé mi ò dáwọ́ nínú àdúrà gbígbà fún iléeṣẹ́ yìí pé ká túbọ̀ máa lọ sókè bọ̀ bí n bá tún ṣe ń gbàdúrà fún iléeṣẹ́ yìí pé ká máa lọ sókè màá tún máa fi àdúrà náà sí pé láìpẹ́ láì jìnnà kọ́ lọ́n bá mi pèsè ìyàwó alálùbáríkà fún yín. <laughs> ok sir. thank you. yes sir. thank you. yes sir. kò sí wàhálà. yes sir. so tí n bá ti fẹ́ jáde àwọn lẹ́tì nù. àríyànká ni mo wà yìí o má jẹ́ kó ṣe kópa mí o má jẹ́ kó tó ọwọ́ bá yé mi o má jẹ́ kan gbò mí lójú mi o. ọ̀tá méjì. má jẹ́ kan ṣe mí mọ́ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kan pa mí sáyé o. ọ̀tá méjì. má jẹ́ kan sọ mí dòkú ayé o. what is it? no problem mo oh, okay. mo mọ̀ ẹ́ dáadáa mo mọ̀ pé something is wrong with you kí ló dé tó o fi nǹkan pamọ́ fún mi. mọ́mí ó kò jẹ́ pé mo ní slight headache díẹ̀ ni but i will be fine ẹ má worry. akọni. Ah, mi ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ dáadáa náà kì í ṣe bó ṣe máa ń ṣe leléyìí náà something is wrong somewhere what is it please. Um, then nǹkan kan ṣẹlẹ̀ ń bíṣẹ́ lẹ́yìn tó yẹ pé ó ń burst brain mi seriously um, ẹ jẹ́ kí n lọ relax màá wà òkè. ah please mo ò tiẹ̀ fẹ́ kí nǹkan kan burst brain ẹ̀ mo ò fẹ́ kí nǹkan kan tiẹ̀ dààmú ẹ̀ sórí tínú ẹ̀ bá ti ń dùn inú mi máa ń dùn ni nítorí pé ìwọ ni ayọ̀ mi ìwọ ni ìdùnnú mi ìwọ ni nǹkan ṣoṣo ní gbogbo nǹkan tí mo ní láyé àti lọ́run ọkọ mi wo. ẹ ṣe thank you jẹ́ kí n lọ ṣáà. mo ti bá ẹ ṣe favourite ẹ ṣé kí n lọ díṣẹ́ fún ẹ. You <sighs> feel like eating anything? Akoni, please. <sighs> Okay. Baba, you done àríyàn ta ni mo wà yìí o má jẹ́ kó ṣe ikú pa mí o má jẹ́ kó tọ́ ọwọ́ bá yé mi o má jẹ́ kó gbò mí lójú mi o. ọ̀tá méjì. má jẹ́ kó ṣe mí mọ́ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kó pa mí sáyé o. ọ̀tá méjì. afọpẹ́ fún ọ nítorí pé o dá wa sí ti dọjú òní bàbá gbọ́ ọpẹ́ wa dárẹ̀ ṣèwájú wa ẹ ṣàánú fún wa ẹ tọ́ wa sọ́nà ẹ fi wá mọ̀nà ká máa dúpẹ́. Àmín ká lè máa yìn yín ní orúkọ ti jésù kristi ní agbàdúrà orúkọ jésù kristi ẹ ṣe àlelúyà ẹ ṣe àlelúyà ẹ ṣe àlelúyà ní ìlú àlelúyà arábìnrin ẹ kú oríire mo bá yín yọ̀ nítorí pé olúwa fẹ́ràn yín olúwa fẹ́ràn yín kò fẹ́ kẹ́ ẹ bọ́ sínú ìpáǹkeke ohun wàhálà iṣẹ́ tẹ fún mi ṣe mo ṣe o mo gba àwẹ̀ àti àdúrà mo ṣiṣẹ́ bó ti tọ́ bó ti yẹ mo bọ́ ọlọ́run sọ̀rọ̀ ṣùgbọ́n tá à ń jẹ́ kó yé mi ni wípé kò sí ọ̀nà níbẹ̀ fún yín o arákùnrin Bánkọ́lé tẹ́ ń sọ yìí àjàgà ńlá ní bẹ lórí ẹ̀ agbádá tó wọ̀ agbádá wàhálà ni ogun tí ń bẹ nínú ayé rẹ̀ kì í ṣe kékeré kò sí obìnrin tó lè fẹ́ ẹ tí ò ní kó ìdààmú ohun ìpáyín kékeré bá. dádì mo sọ fún yín pé ni yóò ti máa rí ó dé náwó gan òun gángan ló ní iléeṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ ẹ jẹ́ kó náà wà ń bẹ̀. arábìnrin jẹ́ kí n bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò ṣe èyí tó dára jù lọ yóò ṣe bí ó ti ṣe wà yìí arákùnrin Bánkọ́lé yìí mi ì rí obìnrin tó lè fẹ́ ní gbogbo ìgbà tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ò ní rí ìdààmú wàhálà ó fẹ́ kí n parọ́ fún ẹ ó sì ti mọ̀ mí tipẹ́ o mi ò ní tàn ẹ́ jẹ. so kò sọgbọ́n tẹ̀lé bá mi dá sí torí tí mi bá fẹ́ obìnrin mi ló máa fi ṣe fàájẹ́. ṣò fẹ́ gbọ́ mi ò ní tàn ẹ́ jẹ rárá níṣẹ́jú kan mo fi àsìkò yìí sọ fún ẹ pé kó jáwọ́ ńbẹ̀ kò sí ọ̀nà níbẹ̀ tí o bá ń fẹ́ oríire àti ayọ̀ àti ìdùnnú fún ìgbésí ayé ẹ kì í ṣẹ́ni tó lè fẹ́ ṣùgbọ́n kan nìyí o ọlọ́run fẹ́ràn ẹ nítorí pé mo rí ire jẹ níwájú ẹ tí o bá lè ní sùúrù tó sì lè farada ire jẹ náà yóò tẹ̀ ẹ́ lọ́wọ́ mo ti bà ẹnu jẹ́ mo ti sọ tí o fẹ́ gbọ́ mi ò ṣe ohun tí ẹ fẹ́. àríyàn ta ni mo wà yìí o má jẹ́ kó ṣe kópa mí yìí o má jẹ́ kó tọ́ ọwọ́ bá yé mi o má jẹ́ kan gbò mí lójú mi o. ọ̀tá méjì. má jẹ́ kan ṣe mí mọ́ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kan pa mí sáyé o. ọ̀tá méjì. má jẹ́ kan sọ mí dòkú ayé o. ọ̀tá méjì. má lọ jẹ́ kan gẹ́ẹ̀tì mi o. ọ̀tá méjì. ṣé ẹ̀gbọ́n mi àtàbúrò mi ni. ọ̀tá méjì. ṣé bàbá mi àti màmá mi ni. ọ̀tá méjì. ṣalábàgbé àtòjúlùmọ̀ ni. ọ̀tá méjì. ṣé mọ̀lẹ́bí àbí ẹ̀kan ni. ọ̀tá méjì. àjàlá ti mú. Why here now? Come on. You can have it here now. No, no, no, no. Ṣé ká lọ bedroom? Oh, no, ẹ má worry. I jẹ́ ká ṣe kúta máa ṣe bí. Oh, this time around ó máa ṣe mí jẹ́jẹ́ o. Ṣé mo pa àgbàlagbà ni mí? Ṣé o ṣé o realize pé mọ́mì ẹ̀ ni I know. Mommy yẹn my pẹ́ sweet gan ṣáà. So don't worry. I'll ọmọ mi ṣe máa ṣe okay ṣáàkì ọ̀rọ̀ ṣe ń tẹ̀tẹ̀lẹ̀ náà. àríyàn ta ni mo wà yìí o má jẹ́ kó ṣe ikú pa mí o má jẹ́ kó tó ọwọ́ bá yé mi o má jẹ́ kó bù mí lójú ọ̀tá méjì má jẹ́ kó ṣe mí mọ́ṣẹ́ o ọ̀tá méjì má jẹ́ kó pa mí sáyé o ọ̀tá méjì má jẹ́ kó sọ mí dòkú ayé o ọ̀tá méjì má lọ jẹ kán gẹ́ẹ̀tì mi o. ọ̀tá méjì. ṣé ẹ̀gbọ́n mi àtàbúrò mi ni. ọ̀tá méjì. ṣé bàbá mi àti màmá mi ni. ọ̀tá méjì. ṣalábàgbé àtòjúlùmọ̀ ni. ọ̀tá méjì. ṣé mọ̀lẹ́bí àbí ẹ̀kan ni. ọ̀tá méjì. làjà láfíríkà ogun láyé. ṣí mi lójú inú ṣí mi lójú ẹ̀mí ṣí mi lójú inú ṣí mi lójú ẹ̀mí ṣàlékún agbára má ṣe jẹ́ kó rẹ̀ mí dákun fọ̀tá mi wọ̀n mi o dákun fọ̀tá mi wọ̀n mi o kí lè ṣọ́ra kí lè sá fún kó tó ṣekú pa mí. hello. hello. ẹ ta ni mo bá sọ̀rọ̀. ẹ kú dédé àsìkò yìí o. ẹ ǹlẹ́ o. àánú olúwa lè o tẹ́ fi gba ìpè lásìkò yìí orúkọ tèmi ni alàgbà Joshua. okay. mo ní ọ̀rọ̀ kan sí méjì láti bá yín sọ tí ó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé yín ẹ máa ń lá àwọn àlá kan látìgbà tẹ́ ẹ ti tú ọmọkùnrin ṣe aláìsí jẹ́ àlá tó máa ń bà yín ní ọkàn jẹ́ tí ẹ bá ti jí. yes sir. ṣé mo wà lójú ọ̀nà. yes sir yes sir. ọlọ́run ló ràn mí sí yín mo sì fẹ́ kẹ́ ẹ gbàgbọ́ pẹ̀lú tí mò ń sọ fún yín tí ẹ bá lè tẹ́tí sí ọ̀rọ̀ mi ó dá mi lójú wípé àjàgà burúkú yìí yóò bọ́ kúrò lọ́rùn yín. àmín àmín àmín. ohun tẹ́ máa ṣe nìyí ìgbàkígbà tàbí àsìkò tó lè kó jẹ́ tí ẹ bá ti lá irú àlá yìí ẹ gbìyànjú kẹ ẹ ṣeun tí ó ṣẹlẹ̀ sí ní ojú àlá yìí gangan ní ojú ayé. ẹ ẹ ẹ ẹ sà ẹ ní ìgbàkígbà tí n bá ti láwọn àlá tí n máa ń lá tí n bá ti túnra àlá bẹ́ẹ̀ là tí n bá jí kí n gbìyànjú kí n ṣe nǹkan tí mo ṣe lójú àlá yẹn kí n ṣe lójú ayé. kí àṣírí ẹni òkùnkùn tó ń tafà sínú ìmọ́lẹ̀ kó tú síta kẹ́ ẹ sì mọ ibi tí ìṣòro yìí ti ń wá. ẹ ẹ ẹ ṣe sà ẹ ẹ jọ ẹ jọ ẹ má bínú sà ẹ báwo ni mo ṣe wá lè rí yín. láti rí mi ẹ pè mí sí orí aago tí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí tí ó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ok sà. kí àlàáfíà ọlọ́run kó máa wà pẹ̀lú yín. ẹ ṣé gan sà ẹ ṣé mo dúpẹ́ o ó dìgbà. àríyàn ta ni mo wà yìí má jẹ́ kó ṣe kó bà mí o má jẹ́ kó tọ́ ọwọ́ bà yé mi o má jẹ́ kan gbò mí lójú mi o. ọ̀tá méjì. má jẹ́ kan ṣe mí mọ́ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kan pa mí sáyé o. ọ̀tá méjì. má jẹ́ kan sọ mí dòkú ayé o. ọ̀tá méjì. má lọ jẹ́ kan gẹ́ẹ̀tì mi o. now mo fẹ́ kẹ́ láti ilẹ̀ kẹ́ máa gbọ́ mi sìn ṣé ń gbọ́ mi bí mo ṣe ń wò yín ẹ bọ́ gbogbo ọ̀kan tó wà lára yín àti náìtì tó wà lọ́rùn yín àti ṣòkòtò dín mo fẹ́ kẹ́ bọ́ ògbó ẹ̀ ah, ah. mo fẹ́ máa wò yín wò gàràtà. àkànní kí n bọ́ra mi fún kí ni. ẹ torí pé mo fẹ́ bá yín ní àjọṣepọ̀ ni. Ah! abomination ni. abomination ok eré rẹ fún ìpè bùnṣe àbí ẹ fi ìpèrè ni bí mo ṣe ń bọ́ ẹ̀wù mi sí tí ẹ̀ bá máa bọ́ ẹ̀wù ara yín má má nǹkan má bá yẹn fọ́ọ̀nù ní dáa. ṣé máa mí nìyẹn lóòótọ́. mo mí ni ẹrù bí àbùnbá yẹn ṣeré ni now ẹ bọ́ ẹ̀wù yẹn sìn kété kí n ṣe kó tí mo fẹ́ ṣe. akọni jọ jọ jọ jọ. ẹ wọ́n bá ah, mi lóúnjẹ àdìbò. mi akọni ṣàánú mi ah ikú ni ikú ni kí ni tó bá bá mi ṣe kankan ikú ni. irọ́ ni kò ń pààyàn gbẹ̀ẹ́ má mi ìṣọmọ kékeré mi ìṣọmọ ọwọ́ ṣọ́rọ̀ mi yẹ yín sìn ẹ bọ́ kiri kẹjẹ kí n gbá nǹkan wọ. máa jẹ́wọ́ máa jẹ́wọ́ máa jẹ́wọ́ máa jẹ́wọ́. ẹ jẹ́wọ́ fún kíni ẹ jẹ́ kí n gbọ́. olúwa gbóhùn ẹ̀bẹ̀ wa ṣàánú fún wa tọ́ wa sọ́nà kó a mọ̀ ṣe ní orúkọ ti jésù kristu olúwa olùgbàlà wa. ẹ jọ ìtura ọlọ́run bá ìyá wa ṣe rí níbi tá a gbé dé yìí mo fẹ́ kí ẹ jẹ́ kí a farabalẹ̀ ká gbàgbọ́ ti wà níwájú olúwa gbogbo ohun tó lè kó ṣẹlẹ̀ ọlọ́run bá lọ́ba ní tí a lè ké sí tó lè yanjú ẹ̀ fún wa. alàgbà Bankole mo rí i pé pẹ̀lú ìpáyín kékeré lẹ fi pè mí kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ ṣe gan ni alàgbà ọlọ́run aṣàgbára dọ̀tun. àmín. ẹ̀yin lẹ sọ nǹkan kan fún mi ẹ ó ní àwọn àlá kan tí máa ń lá wípé ìgbàkúgbà tí n bá tún wá tún àlá yìí lá kí n make sure pé nǹkan tí mo rí lójú àlá yẹn tí mo ṣe lójú àlá yẹn kí n ṣe lójú ayé ìdí nìyẹn mo tún wá tún àlá yẹn lá lẹ́nì ẹ wo alàgbà àlá tí máa ń lá ojú wípé mo máa ń bá ìyá mi ní àjọṣepọ̀ lójú oorun bẹ́ẹ̀ ni kò dẹ̀ sígbà tí mo lá àlá yìí tí mi ò kí ń discharge tí màá ti wet gbogbo nǹkan ọmọkùnrin sára mo wá lá àlá yẹn lẹ́nì mo wá wò ó pé ó ní láti stop lẹ́ni yìí mo lọ sí ọ̀dọ̀ ìyá mi pé nǹkan tí mo rí lójú oorun yẹn o tí mo ṣe lójú oorun yẹn mo fẹ́ ṣe lójú ayé mo lọ sí yàrá mo lọ gbálẹ̀kùn kán sílẹ̀kùn pé mo láti ṣe ìyá ìbẹ̀rẹ̀ sí ní pariwo kí n jọ o kí n má pa àwọn o ikú rèé o àwọn máa jẹ́wọ́ o kí ló fa mo fẹ́ gọ̀rọ̀ ikú àbí mo fẹ́ jẹ́wọ́ nú ẹ̀ torí kò yé mi ìdí nìyẹn tí mo ṣe pè yín wípé gbogbo ohunkóhun tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣojú yín kẹ́yìn lè jẹ́ lẹ́rìí kẹ́ lè jẹ́ witness ìdí nìyẹn ọlọ́pàá bá ń kọ́lé. ìyá wa ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. iwájú ọlọ́run la wà ẹ sọ tó bá dé fún mi. pásítọ̀ ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní èní kò sí ẹ̀dá alààyè kankan tí mo bá sọ rí kódà àkànní tó jẹ́ ọmọ mi mi bá sọ. ìjíǹde ayé mi ọlọ́run fún mi ní ọkọ tèmi mo yàn án dáadáa ṣùgbọ́n èmi àti ọkọ mi àti tọmọdé bọ̀ ọ́ a ṣe ìmùlẹ̀ ìmùlẹ̀ tí a ṣe ni wípé ọkùnrin kankan kò gbúdọ̀ gun orí mi níjọ́ tí ọkùnrin mìíràn bá gun orí mi ọjọ́ náà ni mo máa kú bákan náà ni ọkọ mi kò gbọ́dọ̀ gun orí obìnrin kankan níjọ́ tí ó bá gun orí obìnrin mìíràn ọjọ́ náà lòun náà máa filẹ̀ ṣaṣọ́bùrà ṣùgbọ́n àwa ènìyàn à ń ro tiwa èmi náà lọ́lọ́run ń rò oyún oṣù mẹ́ta ni Bánkọ́lé wà nínú mi nígbà tí ọkọ mi fò ṣánlẹ̀ tó kú. Hmm. tí mo bá mọ̀ wípé tí mo bá mọ̀ wípé ọkọ mi tètè máa kú. ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún. mi ì ní bá ṣe múlẹ̀ ṣùgbọ́n bó ṣe wolúwa ló ń ṣọlá pásítọ̀ mo jìyà mo jìyà nítorí nígbà tí ọkọ mi kú àwọn ẹbí ọkọ mi gba gbogbo ogún ẹ̀ pátápátá. wọ́n lé mi dà síta ah, ikùn mọ́tò tó ń bọ́ sí tòsí nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní tọ́ ọmọdé yìí mo tọ́ mo make sure pé mo tọ́ mo jẹ́ kó jẹ́ èèyàn ṣùgbọ́n nígbà tí wọ́n di pé ti ń dàgbà tí mo rí pé ọwọ́ ọlá yọ ní ara ẹ̀ ẹ̀rù wá ń bà mí ẹ̀rù ń bà mí wípé ah, ah ọlọ́run má jẹ́ ká rí ẹni tó jẹ́ pé ó máa pín ààlà sáàárín èmi àti ọmọ mi tí òfin ní nífẹ̀ẹ́ mi mọ́ hmm. nítorí pé ńgbà tí bàbá ẹ̀ kú tí mo bí sáyé ìfẹ́ tí mo ní sí bàbá ẹ̀ kò transfer ẹ̀ sórí òun náà mo wá ń rí gẹ́gẹ́ bí bàbá ẹ̀ fún mi. ìdí tí mo fi wákùnrin ẹsẹ̀ mi ni wípé kó lè fẹ́ràn mi dáadáa kó má nífẹ̀ẹ́ ẹlòmíràn àfi èmi nítorí pé ẹ mọ̀ tó bá ti di pé àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí níyàwó ìfẹ́ yẹn máa pín sí méjì kò ní sífẹ́ kankan láàárín wọn àti ìyá wọn mọ́ ìyàwó wọn náà máa dojú kan náà máa bẹ̀rẹ̀ sí ní show affection sí ẹ lóò ló fà á mi ò míì láti fi pa lára mo kàn ṣe é wípé gbogbo ìyà tí mo jẹ lórí ẹ̀ ó má gbé mi. ok ẹ Mr. Bankole mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yìí náà apart from kọtí ìyá yín sọ yìí is anything tẹ́ ẹ náà ṣe secretly tí ẹ lè rántí ìrìn ìrìn òrìnrìn kan tó special àmọ́ alàgbà ẹ̀ má yẹ kí n tọ̀yìn nígbà tí ìfẹ́ yìí pọ̀ tí mo nífẹ̀ẹ́ yìí tífẹ́ yìí pọ̀ jù láàrin mi àti mọ́mì òun ni mo sọ nǹkan kan fún wọn. You want me to take my picture? Yes. To get a beautiful outfit? Yes. That will make me much much younger exactly. than this? Yes kí ló fẹ́ ṣe pẹ̀lú fọ́tò mi. tí mo fi ṣe hmm. ẹ̀yin máa wọrí nǹkan tí mo fi picture yẹn ṣe nígbà tẹ́yìn bá ya picture yẹn tẹ́ mú lé mi lọ́wọ́ then ẹ máa mọ nǹkan tí mo fi ṣe later. Eh, in that case it is gonna be on a condition. okay mo gbọ́. the condition is that tí n bá ti fún ẹ ní picture yẹn tán mm-hmm. no more hugging no more pecking no more kissing no this type of game. àríyàn ta ni mo wà yìí má jẹ́ kó ṣe kó pa mí o má jẹ́ kó tó ọwọ́ bá yé mi o má jẹ́ kó gbò mí lójú mi o. ọ̀tá méjì. má jẹ́ kó ṣe mí mọ́ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kó pa mí sáyé o. ọ̀tá méjì. píkṣọ yẹn ni èmi máa ń. máa fi ń console ara mi because tí máa ti ń wo píkṣọ mọ́ mi báyìí mo máa ń feel relieved like seriously mo máa ń wà òkè pẹ́ni pé mò ń rí ìyàwó mi nì ìdí nìyẹn tí obìnrin kankan ò tiẹ̀ ṣe ọkọ sí mi láti fẹ́ mọ́ pé àfàwọn nìkan. Mr. Bankole fọ́tò ọ̀hún dà. ó wà nílé. mo ń bọ̀ we are coming back to that. madam ẹ ṣe òkú díẹ̀ káàtó gan ah, ẹ ti ṣe lọ́nà ìtọ́jú lótìtọ́ ló dára kí ọmọ nífẹ̀ẹ́ yẹ kí ìyá sì nífẹ̀ẹ́ ọmọ ṣùgbọ́n ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tẹ́ gbà yìí ó lágbára púpọ̀ ó lágbára ohun tí ẹ ṣe yìí ó lè ó lè sọ ẹ̀mí ọmọ yìí di kúkúrò ẹ má sọ bẹ́ẹ̀ pé kọ́kọ́ ò lè ṣe tó bá ya wèrè ńkọ́ se ẹ náà nìyẹn tẹ̀sí ẹ ti kù dẹ́ka tó ìrìn àjò tí ò dalẹ̀ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí kíni torí ìfẹ́ níbi ìgbédè yìí a ní láti gidi. a ní láti gbàdúrà gidi ká ní àwẹ̀ àti àdúrà èyí tí a máa lè fi dá nǹkan yìí padà sí bó ti tó àti bó ti yẹ tí ò ní lágbára bó ṣe ń rí yìí Mr. Bankole ẹ fún mi ní fọ́tò yẹn a ní láti bẹ́ lọ́run lé lórí. kó wà bàbá rè é. ìgbésẹ̀ tẹ́lẹ̀ fẹ́ gbé yìí ṣé kìí ṣe nǹkan tó máa tún pààlà sáàárín èmi àti ẹ̀ ni. Ah, ah, rárá o ó máa normalize ẹ ni kí ìyá kó wà láyé ìyá kí ọmọ kó wà láyé ọmọ kí ìfẹ́ tó wà níwọ̀ntúnwọ̀nsì kó wà láàárín yín kí òun náà kó lè rí ọ̀nà àbáyọ madam kìí ṣe láti kẹ̀yìn ara yín síra yín o láti mú ohun gbogbo wá sí ọ̀nà tó dára ni nínú bíbélì ìfihàn twenty three ó ní kíyèsí èmi ń bọ̀ kọ́kọ́ èrè mi ń bẹ pẹ̀lú mi láti pín in fólúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ṣe rí tí ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ tó bá dá padà fún yín gẹ́gẹ́ bí n tẹ́ ẹ ṣe òṣùwọ̀n tẹ́ ẹ fi wọ́n tó bá dá padà fún yín báyìí lẹ́sẹ̀ rẹ̀ pé ṣe bẹ́ẹ̀ rí fún yín. ẹ fọkàn balẹ̀. Ah, jésù kristi olúwa ẹni láti kún fún àdúrà ẹ jẹ́ kí a gbàdúrà olúwa ọlọ́run alààyè bàbá mímọ́ lógo jùlọ alúpẹ́ nítorí pé ó fún wa ní ọ̀rọ̀ ìyanjú bàbá gbọ́pẹ́ wa. Um, mm-hmm, after all the expenses and um, gbogbo àwọn nǹkan tí a ṣe ní project yẹn um, a ṣe ní two point five million naira tó kù. two point five million naira. yeah. as in tí ó wà nílẹ̀ tá a fọwọ́ kàn. Mm-hmm. that's nice. Mm. then um, mo ní kí n wọ́n yín létí o kó mọ́ dàbẹ́ ni pé ẹ ti gbàgbé àwọn A&S um, Ventures um, ọjà tó ń gbà the last time yẹn wọn ò tí ì sanwó wọn tọ́ wọn òun ó sì kú one point two million naira so mo dẹ̀ rí i pé ẹ sọ anything nípa ẹ̀ kó má dàbẹ̀ ni pé ẹ ti gbàgbé ọ. o ṣé kan sì jẹ wá lówó ṣá. wọ́n sì jẹ wá lóhùn wọ́n sì jẹ wá bíi like one point two million naira. wow one point two lọ́hùn lọ́hùn. yes. ah that's nice you see ara nǹkan tí mò ń sọ nìyẹn o máa ń múṣẹ́ bẹ́ẹ̀ ni wípé iṣẹ́ ara ẹni o ò mú bẹ́ẹ̀ ni pé wọ́n yan boy kan guy kan ló kàn ń kan tí mò ń ṣiṣẹ́ fún o mú bí iṣẹ́ ara ẹni reason tí mo ṣe nífẹ̀ẹ́ gangan nìyẹn that's nice keep it up. I'm just doing my job sir thank you. <laughs> um, Ayọ̀mídé. Yes sir. There is something I've been willing to tell you. Okay sir ó fi rò pé ó yẹ kí èmi àti ẹ ká tún súnmọ́ra wa jù báyìí lọ as in tèmi àti ẹ bá súnmọ́ra wa jù báyìí lọ ó máa help iléeṣẹ́ yìí gan bí wọ́n ṣe ń sapá tiẹ̀ nípa account tó ń balance dáadáa ṣe understand a máa help iléeṣẹ́ yìí and from there my benefit ń bẹ̀ á tún wá benefit wọ fúnra ara ẹ̀ ṣé o understand nǹkan tí mo ń gbìyànjú láti sọ ni wípé kí mi àti ẹ̀ka súnmọ́ra wa dáadáa you know. well mọ̀ pé bí yóò ń ṣe ibi tá a ti lè sọ̀rọ̀ dáadáa uh, o feel pé after the closing hour maybe kí mi àti ẹ̀ka jọ jáde so that a lè ráyè sọ̀rọ̀ dáadáa what do you think. Um, well um, Um, no problem, sir. As your lordship pleases. Wow. <laughs> That's nice. I really appreciate it. All okay, right. you know what? I'll go back to our office. Okay, Uh, then, um, want file tí mo bẹ̀ sọ láàárọ̀ pé kó prepare um, payment sheet and show o ti ṣe? Yeah, mo prepare everything. All right, then, uh, lọ sọ́fíìsì kò gbà so that I sign it. All right, sir. I'll be right back. Okay, we should then. All right. All right. Yeah. Ayọ̀mídé. You can <laughs> All right. Okay, sir. Oh, no problem, sir. I'm not in random, sir. All right. Thank you, sir. <laughs> All right. All right. ọ̀rẹ́ mi oríṣiríṣi mà ló ń ṣẹlẹ̀ o ò lè believe ẹni tó ń pè mí yìí. tani. honestly tí n bá sọ fún ẹ máa wá surprised o ò lè believe ọ̀gá ló ń pè mí. jọ ọ̀gá èwo ń bẹ. ọ̀gá company wa náà ni. ọ̀gá wa kí ló wá ń pè ẹ́ fún. ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ làwọn ṣe ń bí i. àṣebi téèyàn máa ń fojú sí gbà mí aṣọ náà kì í gbà mí ah! ah, ṣe mo kàn déédéé lọ sí ọ́fíìsì wọn lọ́sàn ẹ̀ ni mo lọ fún wọn ní um, feedback project tá a ṣe parí yẹn bó ṣe di pé ọ̀gá kan dédé change topic nìyẹn ló bá ní ẹ kíní kan kíní kan àwọn láìkì mi àwọn wíṣì láti déètì mi àwọn láìkì bí mo ṣe máa ń ṣiṣẹ́ àwọn dé wíṣì àti fi mí ṣèyàwó wo gbogbo ẹ̀ kàn amazing mi ṣe mo lanú lè báyìí pé ẹ́ èmi sọ̀gà. wo mo jẹ́rìí ẹ̀ o ṣáà ti jẹ́ kán mọ̀ ṣàpé kò sọ́nà bẹ̀. mo ṣe máa jẹ́ kán mọ̀ ìpé kò sọ́nà bẹ̀ ìgbà tí ò ṣe é pé mo gbé roadblock sọ́nà ah bó ṣe sọ fún mi báyìí mi sọ pé no problem nina. ìwọ sọ pé no problem. a ní taba ti close ń sìn èmi àti wọn ń jáde sẹ́yìn wọn làwọn fọ gbé mi jáde. kí ló ń sọ fún mi náà. láàárín èmi àti ẹta ló ní iṣẹ́ ah ọmọ má gbé wá o má dá wàhálà lẹ o tètè jẹ́ kọ́gà mọ̀ pé kò sọ́nà bẹ́ẹ̀ rárá o. ìwọ ló ní iṣẹ́ ọ̀gá bíi ti báwo iṣẹ́ ọ̀gá jẹ́ fátírì a ní ibi tá a fojú sí ọ̀nà ògbàbẹ̀ èmi fi hàn pé ìwọ ni wọ́n ní interest nínú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣé mi gangan ni wọ́n láìkì tí mi ò mọ̀ sórí ká roṣọ mọ́dì ká ròdì má ṣọ ṣé bí kìdí má ti gbó fún ni. ọmọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni díì ah, má gbéyàn wá wo mo dádì mi mọ̀ tí ń bá rí ah, fi ogun yẹn lẹ o ò lè ṣiṣẹ́ ọ̀gá o má dá wàhálà lẹ o kò sí fún ọ fún rẹ lọ sọ fún mi wípé ojú ọ̀gá wà ní ara mi ó dẹ̀ mọ̀ pé mo ti fọkàn sí ní sùúrù má pariwo ní ọ́fíìsì la wà jẹ́ kí n pariwo o ah, ah, ah, ohun mi máa lọ sókè tínúbà tí ń bí mi o jẹ́ kí o gbọ́ ara ní ọ́fíìsì yìí mọ̀ o. ọ̀rẹ́ mi kò lè tó yìí náà. ó lè jù bẹ́ẹ̀ lọ báwo ló ṣe máa dalẹ̀ ọ̀rẹ́ ṣé òun kan tó ń pè lọ́rẹ́ ni orí pọ́n dalẹ̀ burúkú ni wọ̀nyí látìgbà tí mo ti wà lẹ́nu iṣẹ́ ọ̀gá yìí. ọ̀rẹ́ mi calm down now jọ torí Ọlọ́run ṣé ìdùnnú ẹ̀kọ́ ni ìlọsíwájú mi. tí ẹ̀gbọ́n náà aago mélòó gan ni ọ̀gá bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí lẹ́nu I'll be around um, two o'clock. Imagine ṣebí mi àtẹ́jọ wà ní ọ́fíìsì yìí ni ṣorí pé yàn burúkú ni ẹ́ ǹjẹ́ wọ́n sọ fún mi o tiẹ̀ mọ̀ mọ̀ ni o rọra ń dọ́gbọ́n tó bá tiẹ̀ ṣe pé o receive call yẹn lójú mi náà mi ìmọ̀ nímọ̀ nǹkan tó máa lọ. mi sùúrù. sórí nǹkan tí ìwọ ní sí ọ̀gá ó yàtọ̀ sí nǹkan tí wọ́n ní sí èmi o ṣòtúbọ̀ abisaiz ah, èmi náà ti ń dàgbà ṣé mi ò ti tó lé ọkọ lọ. nígbà tó lóun dẹ̀ ti pèsè ọkọ fún mi báyẹn ṣé kí n wá rí ìjẹ́ tiẹ̀. kàlẹ́ńdà jọ ẹ má tọmọ ọdún mélòó ṣó mi lọ́jọ́ orí ni ṣé mi fúnra mi ti lọ́ọ̀lì ọkọ ni ṣú ara ẹ ṣú ara ẹ má pọn ìdí nínú yọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹyin tájà fi ń bọ mẹ̀ṣẹ́rẹ́ ló fi ń bùjẹ́ wàá rí ojú pípọ́n mi o. ó tó ẹ bẹ́ẹ̀ jàre kí ló dé ó dẹ kúrò ó dẹ ń ga ó dẹ ń da gbogbo ẹ̀ sílẹ̀ látàárọ̀ ó dẹ ń parọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ kò sẹ́ni tí nǹkan rin òun ah, ó ti ask me out yẹn mo dẹ̀ ti gbà kó dẹ̀ sí nǹkan tó lè ṣe sí kó fi mílẹ̀ kó má pariwo lé mi lórí kó gba ọ́fíìsì ẹ lọ́jọ́. Ayọ̀mídé wo ojú mi kò wò dáadáa èmi ni mò ń bẹ̀ sọ̀rọ̀ wo tó bá dánwò wá dán tán torí pé ìkòkò ní gbomi kó gbẹ̀yìn wá jẹ́ kí n sọ fún ẹ o tó bá sọ wípé o máa kọ̀ o máa ti ṣọ́ọ̀gà tí mo sọ pé kò má ṣe tí o bá rí ìdùnnú ń bẹ láti àárọ̀ di alẹ́ kó sọ pé ọmọ àlè ni mò ń jẹ ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ gbà mí. <laughs> ṣọ́rọ̀ kéré táwọn èyí ti lè tó yìí. yes pẹ̀lẹ́ mo <laughs> mi máa tó dé o wọn bọ wọn ṣe kankan nu rúùmù kí ló ń bẹ lẹ́rù ń bẹ no problem you mm-hmm. welcome wọn mi simple gan na mm-hmm. cheers. you have a very lovely house. thank you. Mm-hmm. mm. you yeah. have a good taste. Thank you, and you know that from my office, Omo. Yes, yes. Yeah. That's good. Uh, How are you, my darling? Mm. So beautiful. I stand up, stand up. Thank you. Mm. Akoni. Mommy. <laughs> Ayomide, yeah. jẹ́ kí n ṣe introduction. Okay. This is my mom. Okay. Mommy this is Ayomide sweethearts, ah. hmm? <laughs> mi nìyẹn. ẹ ká fún wa. she's so beautiful thank you ó mú ojú lọ ah, ah. do you know what she doesn't look African. ṣùgbọ́n <laughs> ṣùgbọ́n máa sọ fún ẹ. ó jọ àwọn black American. torí imú hmm. what about your parents. Um, wọ́n ti late ma. Hey, uh, may their soul rest in peace. Amen. Ọmọ olúbo ni ẹ́. Ọmọ Abẹ́òkúta ni mí. Hmm. Ẹ̀gbá rẹ̀ wà. Ẹ má bínú, ẹ máa excuse me, jẹ́ kí n sáré receive call yìí. Ṣé mo bọ̀ àwọn right back? Hello rẹ̀. Hmm. Just feel free. Yes. Hmm? In fact, mo tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní like yẹ. Seeing you for the first time mo mo in fact ẹbí mi ṣe pẹ̀lú ẹ. <laughs> I'm beginning to love you. <laughs> Thank you ma. Jọ̀wọ́ mo máa ní àwọn few questions tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ. Okay ma. Mo dẹ̀ fẹ́ kó o dá mi lóhùn dáadáa. Ṣé ìyàwó ni o fẹ́ wá ṣe níbí ni àbí ìyá ọmọ? Um, ẹ má bínú ma ẹ jọ̀ọ́ ma mi really understand the question ma ṣé o rí ìyàwó ìyàwó ìyàwó jẹ́ ẹni tó yà wá wò ó yà wá wòran nígbà tó bá ti yà tó ti wòran tó ní ń wò tán á kó gbogbo áńgárẹ̀ á padà síbi tó ti ń bọ̀ ṣùgbọ́n ìyá ọmọ ni obìnrin tó wọlé ọkọ tó farada ìyà ìwọ̀sí àti ẹ̀gbin nílé ọkọ tó bí ọmọ tó tún bí àlàáfíà tó dúró tó pẹ́pẹ́pẹ́ nílé ọkọ ìyẹn ni ìyá ọmọ. mọ́mi ìyá ọmọ ni mo fẹ́ wá ṣe mà. good àti pé mo fẹ́ kẹ́yìn gangan mú mi bí ọmọ. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tí mo bá fẹ́ kó o ṣe lórí ọmọ mi pátápátá òun ni mo fẹ́ kó o ṣe o. wo ọmọ mi kò dìgbà tí ènìyàn méjì bá bu iyẹ̀pẹ̀ sí omi tí wọ́n mu kó tó di pé ó di ìmùlẹ̀ o àdéhùn láàárín èèyàn méjì nípa ọ̀rọ̀ sísọ kò sí ìmùlẹ̀ tó lágbára tó ìkan lèmi àti ẹjọ́ ń ṣe lọ́wọ́ yìí pàápàá jùlọ gbogbo tí mo bá ẹ sọ nísìn mi ò fẹ́ kó sọ fún ọkọ ẹ. mọ́mí gbogbo ẹ̀ ló yé mi pátápátá gbogbo bí tẹ́ sọ̀rọ̀ dé àti bí tẹ́ sọ̀rọ̀ dé gbogbo ẹ̀ ló ti yé mi èmi náà dẹ̀ ṣèlérí fún yín pé gbogbo nǹkan tẹ́ bá ti ń fẹ́ gbogbo ẹ̀ ni màmá bá yín fẹ́ má you are welcome to my house. Thank you, ma. Ah, mi ò understand what you ń sọ. Kò yé mi at all. My dear, ọ̀rọ̀ tí mò ń sọ, ọ̀rọ̀ tó simple gidi gan ni. Ó dẹ̀ easy you understand. A ní nǹkan tí mò ń sọ fún ẹni wípé mọ́mì ìyẹn mọ̀ sí ẹ̀ àwọn nìkan ni ọ̀tá ẹ̀yọ̀ kan tó ní nínú gbogbo ayé yes i'm telling you i know what i'm saying nǹkan tí mo ti confam ni she is the only enemy that you have in this whole wide world your mother. Uh, my dear ṣé o realize pé ìyá yìí òun nìyá mi òun ló bí mi tó dẹ̀jẹ̀ lé mi lórí and wọn ò jẹ́ ọ̀tá mi láti kékeré títí dìgbà tí mo fi dàgbà tó yìí tí mo ní tí mo di olówó tí mo fi fẹ́ ìyàwó so ìsinà máa jẹ́ ọ̀tá mi. bébì <laughs> tí mi ò bá mà rí mi ò mà ní sọ mi ò mà ní sọ tèmi mà yé mi mo máa mọ nǹkan tí mò ń sọ mo mọ tí mò ń sọ o mi ò kàn lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni o nítorí ẹ̀ ni mo ṣe rọra ń sọ níwọ̀n bàbá ẹ̀ tí mò ń yan lórí báyìí o mọ́mísì ẹ̀ àwọn lọ́ọ̀tá ẹ̀ o àwọn lọ́ọ̀tá ẹ̀ o àwọn ọlọ́dẹ̀jẹ̀ lé ẹ lórí àwọn kan lọ́dẹ̀ àwọn lọ́ọ̀tá ẹ̀ ṣúlẹ̀ gbogbo nǹkan tí mò ń sọ ẹ̀ mo mọ̀ yí pé kò tí ì yí ẹ̀ ń sìn àmọ́ tó bá yá fúnra ẹ̀ báyìí ló máa rí i pé òdodo ọ̀rọ̀ ni nǹkan tí mò sọ ẹ̀ pé ọ̀tá ẹ̀ ni mọ́mì jẹ́ ìyẹn ní báyìí lọ. ah I've heard you mo ti gbọ́ nǹkan tó sọ now as it is nsìn pẹ̀lú nǹkan tó sọ sílẹ̀ kí ni wọ́n feel pé a lè ṣe as in kí ló rí bí solution ta lè ṣe sọ̀rọ̀ ọmọ mi. ah my love hmm? you are the head of this house ìwọ ló nílé I cannot dictate for you but the only thing tẹ́mi máa sọ ni wípé. Okay tó bá kọjú sí ẹ kó ta tó bá kọ̀yìn sí ẹ kó ta tó bá wá ku ìwọ nìkan kò tẹrù ara ẹ pa. àríyàn ta ni mo wà yìí o má jẹ́ kó ṣe ikú pa mí o má jẹ́ kó tó ọwọ́ bá yé mi o má jẹ́ kó gbò mí lójú mi o. ọ̀tá méjì. ẹ kọ wá ó jàre bàjẹ́ mo ṣe sí Bankole lọ ni owó tí ó kó fún mi òun ni mo ní kí n wá kó fún yín mà èlò fifty thousand naira ah fifty thousand. bẹ́ẹ̀ eléyìí pọ̀ ju ti last week lo? ah bàṣẹ̀rì náà nìyẹn. Hmm. ìwọ gba ten thousand yìí ṣé o mọ̀ pé ìwọ ló so last week Ben, hmm. èmi ni ti ọ̀sẹ̀ yìí kàn ten thousand tí mo fún ẹ yẹn mo kàn fún ẹ ní o fi ṣe nǹkan tó bá wù ẹ fún rẹ. <laughs> ẹ ṣe ma <laughs> ẹ ṣe gan ma. sórí forty thousand tó kù yìí lẹ́yìn tèmi náà bá ṣe oúnjẹ tán nínú ẹ̀ èyí tó kù ajájẹ mọ́nú mi. ọlọ́run adé jẹ́ kẹ́ jẹ́ pẹ́ ma. ìwọ náà máa jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́. àmín àmín ma. tó bá ṣáà ti ń ṣe gbogbo nǹkan tí mo bá sọ fún ẹ àmọ́ o gbogbo nǹkan tẹ̀mí àti ẹjọ́ ń ṣe yìí ọkọ ẹ ò gbọdọ̀ gbọ́ o <laughs> mọ́mì mi lè jẹ́ kọ́kọ́ mi mọ̀ ọ̀gbà tèmi náà kì í ṣe ọmọ ọwọ́ kò lè mọ̀ láéláé. <laughs> tó bá wà di next week àtúnjọ ṣe báyìí náà. kò sí wàhálà wa. alright mọ́mì mò ń wọlé lọ. ọ̀dà èsì ló ṣe. àríyàn ta ni mo wà yìí o má jẹ́ kó ṣe kópa mí o má jẹ́ kó tó ọwọ́ bá yé mi o má jẹ́ kan gbò mí lójú mi o. ọ̀tá méjì. má jẹ́ kan ṣe mí mọ́ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kan pa mí sáyé. praise the lord hallelujah praise the living jesus hallelujah. amen. ṣe rí báyìí sí sista látúndùn ṣe rí gbórúkọ ròyìn ṣe rí gbó dáa ká máa súnmọ́ ọlọ́run ah, ẹ̀yin lè jẹ́ kí n rántí orin tí ó yẹ kí n kọ ní wákàtí èmi yòókù kíkí ẹ̀ olúwa ìwọ ló dá mi níbè ìwọ ni kò jẹ́ kí ọ̀tá yọ̀ mí ògo ní forúkọ rẹ ìyìn ọlá ògo ní fún ọ agbára àti pàjẹ́ tirẹ̀ ẹgbẹ̀rún àwọn kò tó yìn àjùbà rẹ. the living Jesus. Hallelujah. You are ṣeun. I am very happy for you bàbá yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ̀rún àwọn kò tó yìí níjọ́ náà tí mò ń bá yín sọ̀rọ̀ ó dàbẹ̀ ní pọ̀rọ̀ burúkú ni mò sọ you can see now ta ló fẹ́ bẹ́ẹ̀ tó léyìí alàgbà once again you are thank you very much sir. ṣé mo tí mo fi appreciate yín jù. yes. torí mo ti ṣèwádìí ọ̀pọ̀lọpọ̀ báyìí ẹ kì í ṣe tí ń discriminate tí ń sọ pé ẹlẹ́sìn báyìí ni mi ò mi ò lè fẹ́ lẹ́sìn báyìí o. ọ̀rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ ọlọ́run kọ̀ọ̀kan náà ni gbogbo wa ń sìn so muslim christian kò sí ìyàtọ̀ láàrin wa so i'm not the type mi ò discriminate I like aláàjì mi ìyàwó <laughs> welcome. báwo làwọn amẹ́ríkà yín lọ́hùn. àdúpẹ́ lọ́wọ́ lọ́kọ̀ lọ́dún náà oh yes. ìyàwó ní tẹ́lẹ̀ nǹkan. èsì pìtì ọlọ́run ló ń fún ni ọlọ́run náà ló ń gbà ọlọ́run bá mi fi ọ̀hún pẹ́. ọlọ́run wà pẹ̀lú mi. ẹ ṣe sá. jọ́sà there's one thing tí mo fẹ́ bẹ̀ fún mi gẹ́gẹ́ bó ṣe sọ fún mi pé ẹ̀yin ni spiritual father ọmọ mo dẹ̀ nígbàgbé kó máa ń bọ̀rọ̀ sí yín lẹ́nu dó èmi àti ẹ̀ ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa bá mi tuntun sọ́nà lórí ọ̀rọ̀ náà you see àwọn ọmọ mi méjèèjì tíyàwó mi fi sílẹ̀ yẹn mo fẹ́ kó ni wọ́n gẹ́ bí ọmọ títọ́ lọ́ máa fi fi tiẹ̀ kún mọ́. lọ́n ti ṣe because I wan deceive you yàtọ̀ sí déètò wà bíbá tẹ́bá àtàwọn ẹ̀ communicate ẹ̀rọ kún kọ̀ọ̀kan ló bí wọn I'm very sure pé she will never disappoint you ṣọ̀rọ̀ mi yé ẹ̀yin náà ni màá tún bẹ̀ torí pé ìlú amẹ́ríkà tẹ tó jọ ń fẹ́ lọ yìí sẹ́mu oríṣiríṣi nǹkan là ń gbọ́ nípa àwọn èèyàn wa tó bá kúrò àwọn ọba i'm very sure you are matured i really appreciate you ó ti sọ ọ̀pọ̀lọ̀ nípa yín àti gbogbo ìrànlọ́wọ́ àti ní tẹ́ ti ṣe ṣùgbọ́n mo ti ń bẹ̀ yín o ẹ má jẹ́ kó takú síbẹ̀ o ẹ jẹ́ kó túbọ̀ máa tẹ̀síwájú ẹ má jẹ́ kó jẹ́ pé ńgbà tá a bá ṣe ń wá tó bá tá a bá ń fẹ́ la màmá wá nǹkan tá a máa fi tàn àsìkò tó ti di tíyìn gangan ni kẹwàá ṣe kíni kẹbà ń gbé lára ẹgbẹ àgbà Ọlọ́run àní eh, kábàámọ̀ ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà olú Ọlọ́run alààyè mo fi ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin ilé yín lọ́wọ́ bàbá gbàdúrà fún wọn bá mi tọ́ wọn sọ́nà wọ́n ti mọ́ra wọn báyìí bàbá ohun tí ń jẹ́ pé ń túká má láàrin wọn fún wọn ní ọmọ àtàtà kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ àtọ̀rọ̀ ní orúkọ ti Jésù Kristi Àkànní hmm. ọkọ mi wo mo fẹ́ gba àwọn kankan lọ́wọ́ ẹ̀ o. bíi kí ni. ṣé ìdùnnú mi ló fẹ́ àbí otherwise. of course ìdùnnú yìí ni mo fẹ́ náà mi ò pray kẹrí bànújẹ́. ṣé ọkọ tó bá rí bẹ́ẹ̀ mo fẹ́ kó o fa gbogbo àkóso inú ilé yìí láti ẹnu gate títí dé inú yàrá yín lé mi lọ́wọ́. mọ́mì n tẹ́ ń sọ òye mi o because already gbogbo àkóso inú ilé ìyọwọ́ yín ló wà so ìtẹ́ wa ń san nínú ẹ̀ gan ni kẹ́ ẹ láyé mi. ẹ wọ́n mi ló wà àmọ́ ó yàtọ̀ sí nǹkan tí mò ń bẹ́ẹ̀ sọ lọ́wọ́lọ́wọ́ yìí a fẹ́ ro oúnjẹ ni o a fẹ́ ra nǹkan sílé ni o a fẹ́ ṣe gbá o a fẹ́ ṣàwo o mo fẹ́ kó jẹ́ láti ọwọ́ mi wá pàápàá ìdùn tó bá fẹ́ fún ìyàwó ẹ lówó àbò fẹ́ fún ní nǹkan mo gbọ́dọ̀ mọ̀ sí. ẹ mọ́mì tí bá gbọ́ yín dáadáa ẹ̀ ń sọ fún mi pé kí n tó fún ìyàwó mi ní owó kódà mo fẹ́ fún ní pocket money kí n kọ́kọ́ kó fẹ́yìn kó wá gbà tọwọ́ yín dọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni. tó bá jẹ́ pé nǹkan tẹ̀ fẹ́ nìyẹn it is done. o ṣe ọkọ mi ó ń yà ẹ́ lẹ́nu ìdí tí mo fi sọ pé kó gbé gbogbo àkóso ilé ìlémi lọ́wọ́ ni wípé àrífín ìyàwó ẹ̀ ti pọ̀ jù sí mi ó ti sọ mí di ẹlẹ́yọ̀rọ̀ ó ti sọ mí di ẹgbẹ́ ẹ̀ nínú ilé àmọ́ tí gbogbo àkóso bá wà ní ọwọ́ mi á wá mọ̀ wípé bẹ́ẹ̀ ni èmi ni mo ní nǹkan mi. èkejì ni wípé mo fẹ́ kúrò nínú yàrá yìí mo fẹ́ máa bá yín gbé lókè. ẹ ẹ mọ mi ẹ wo ibi tẹ ẹ wà yìí ẹ rí pẹ́yìn nìkan lè wà ń sàlẹ̀ yìí ó dẹ̀ wà òkè fún yín tẹ bá ní pé ẹ fẹ́ máa lọ sí òkè ń sìn ẹ consider staircase tẹ wọn máa gun lọ́gùn bọ̀ gbàlagbà ni wọ́n máa affect ẹsẹ̀ yín. ibi tí mo wà wà òkè èmi nìkan ni mò ń ṣàkóso ni mò ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ah, àgbà náà ò dẹ̀ tí ì dédé bíi pé mi ìtún nílé gun staircase mélòó náà ni staircase tí mi ò lè gún ṣebí kí n ti gun staircase mi ah, mi ò mi ò mi ò mi ò mi ò fẹ́ ibi ìbáyé mi. ọ̀dà mo ti gbọ́ táwọn ìwọ tẹ fẹ́ ni màá ní kán bá yín tún yàrá ẹgbẹ́ ọ̀dọ̀ ẹ̀ màá ní kán bá yín tún ṣe. gbogbo tẹ bá sọ lọ́hùn kí n máa gbọ́ ojú lálá kò fi ń ṣọ́rí mi ò bí jùwọ nìkan lọ bí jùwọ nìkan lọ ọlọ́run má ṣe wá lólórí burúkú gbogbo tó bá lọ mo fẹ́ máa rí àríyàn ta ni mo wà yìí má jẹ́ kó ṣe ikú mí o má jẹ́ kó tó ọwọ́ bá yé mi o má jẹ́ kó gbòmí lójú mi o ọ̀tá méjì má jẹ́ kó ṣe mí mọ́ṣẹ́ o ọ̀tá méjì. lẹ́sìn àmú sọ fún mi pé mo ní mẹ́sì ní àárọ̀ ètò ìdúrà very important lọ́fíìsì. ìgbàgbé ah, gbogbo ọ̀rọ̀ ta sọ lálẹ́ àná nínú àsọ̀rọ̀ tó pọ̀ ìwú ń bẹ̀. Ah, ọ̀rọ̀ tí oúnjẹ tí ò sí létí mo sọ fẹ́ náà mo ní kò sí tọkọ kan lé mọ́ pé mo dẹ̀ fẹ́ lọ sọ́jà lẹ́nu kí n lọ oúnjẹ. Ah, darling mo ti yanjú yẹn sínú ilé lọ rí mọ́mì ẹjọ́ máa sọ wọ́n á ṣètò ẹ̀ẹ́dẹ̀ lọ́ra pẹ̀lú. a ní sùúrù ah, mọ́mì bíi ti báwo ṣebí mi ni mo sọ nǹkan fún ẹ wáyé tó ṣe lọ kówó fún mọ́mì kí ló dé tó ṣe kówó fún mi kí n lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe fúnra mi. darling bó ṣe máa wà ń sin nìyẹn Ah, ló bá mú mi ìkejì oyin ẹ tèmi ni pé kémi dé kémi bóúnjẹ lẹ ah, mo kó fún ẹ mo kó fún mọ́mì ìwé ló yàtọ̀ nù ẹ ló yẹn ṣe ní mínì. I'll see you later. Eh? àríyàn ta ni mo wà yìí o má jẹ́ kó ṣe pupa mi o má jẹ́ kó tún ọwọ́ bá mi o má jẹ́ kan gùn mí lójú mi o. ọ̀tá méjì. má jẹ́ kan ṣe mí mọ́ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kan pa mí sáyé o. ọ̀tá méjì. má jẹ́ kan sọ mí dòkú ayé o. ọ̀tá méjì má lọ jẹ kán gẹ́ẹ̀tì mi o. ọ̀tá méjì. ṣé ẹ̀gbọ́n mi àtàbúrò mi ni. ọ̀tá méjì. excuse me please point of correction mom sì pè mí sí rẹ. whatever ó máa lọ sọ́jà nísìn ṣé o mọ̀ pé kò sí foodstuff kankan lé ó máa lọ ra àwọn food stuff ó dẹ̀ máa ṣe bẹ̀ ṣé o mọ̀ pé mo sọ fún yín pé o máa ra bọ̀kàn tó wà fún mi o mọ̀ pé mo láìkí bọ̀kàn tó mo fi ọlọ́run ọba bẹ̀ má ra abo tó máa ń le o àwọn akọ tó jẹ́ pé ó máa dàbí ìgbín lẹ́nu nígbà tán bá ṣe tán torí mi ò léyìn ìyẹn ni kó bá mi rà ọkọ ẹ fi twenty thousand sílẹ̀ ṣùgbọ́n nínú twenty thousand yẹn five thousand manage five thousand yìí kó fi lọ sọ́jà bó bá ṣàṣe gbà la ṣe máa ṣe a gbọ́dọ̀ máa tọ́ ọ̀bọ̀ ṣùṣùṣù àti wípé èmi gan mo ní ìdí fifteen thousand yìí tí mo fẹ́ lò sẹ́mi mi. ẹ fẹ́ lò sẹ́mi mi sẹ́mi yín wúndùn ni ẹ mà gbà mí torí ọlọ́mọ mi kí nìkan tẹ́ ẹ sọ jáde lẹ́nu kan pàápàá kẹ́mi fi five thousand naira kí n lọ fura foodstuff sílé ládùúrú ilé yìí kí n fi five thousand naira kí n fi ra foodstuff sílé kí n tún wá sí ọbẹ̀ nínú ẹ̀ ẹ tún wá ní kí n bá yín ra bọ̀kọ́ tó akọ ẹ̀yin ò fẹ́ abo nínú five thousand naira nítorí pé ayé ti le mọ́mí ẹ̀jọ̀ ṣoògùn láyé ni. mi ò mọ fún ẹ. no ẹ dá mi lọ ṣoògùn láyé ni ṣáyé ti le tó yẹn ni tá máa fi five thousand naira tá a máa fi ra foodstuff sílé. ẹ kò sí wàhálà ṣe rọrọ tó wà nílẹ̀ kò láriwo lọ rárá ṣó ti yé ṣe bóbìnrin lẹ́yìn náà ẹ dẹ̀ mọ̀ náà ọjà ẹ mọ̀ bí tó ti ń ta nǹkan ọbẹ̀ ẹ mọ̀ bí tó ti ń ta foodstuff ẹ mọ̀ bí tó wọ́n ti ń ta bọ̀kọ́tọ̀ akọ dáadáa ṣé bẹ́ẹ̀ mọ̀ náà ọbẹ̀ dáadáa ẹ̀yin náà wá gba ọjà yẹn lọ ṣẹ́rí fifteen thousand naira yẹn ẹ lọ fira foodstuff sílé <laughs> ṣọ́ọ̀tì yẹn yín tí ẹ bá fẹ́ kí ọmọ yín jẹun lálẹ́ yìí ẹ lọ fowó wọ́yìn ẹ lọ fira foodstuff sílé mi ò ní ra nǹkan kan nù ẹ̀. Ayọ̀mídé sori láàrin èmi àti ẹ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò sí wàhálà a ṣe bẹ̀rẹ̀. màá sọ fún ẹ pé ẹlẹ́nu rúrùn ló ń làmúyẹ nǹkan tí ò yẹ ó ń bọ̀ wá yẹ. Ah! Ayọ̀mídé. Yes. Irú dùn olú ń dùn olú wá dúró síbí. Mo wá kíchìn mi ìró jẹ. Mo tún wọnú dání. Dání wa empty. And you are standing here. Kí ló ṣe? Oh, baby calm down now. Calm down wọ́n tẹ̀ sí béèrè pé kí ló ṣẹlẹ̀ ìgbà tí ò ṣe pé wẹ̀ ti máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ṣé òkè òdélé ń sìn òdébẹ̀ òòrí oúnjẹ wà á tẹ̀ sí ní sùúrù díẹ̀ o kò dé ń pariwo ń pariwo kókó ló ṣẹlẹ̀ tó fi oúnjẹ ń bẹ̀ náà. kí ni sùúrù kí ni sùúrù ṣe kí ni kí n tó lọ wẹ̀ ni mo ti sọ fẹ́ pé kò prepare nǹkan tí máa jẹ sí dáínì o ò dá mi lóhùn o wá dúró dúró dáadáa nù síbí. ok ok it's ok ṣé mo fẹ́ jẹun ni má wọ̀rí oúnjẹ máa rẹ́dì láìpẹ́ mọ́mí ah. mọ́mí ah, ẹ má bọ̀ ọkọ wa ń pè yín. ṣó wà ókè. ọkọ wa ni ó ti ń para látàárọ̀ tó ti dé ó dà pé bí ń pa gidi gan ni mo ní wá ní pé kí n pè é pé oúnjẹ nǹkan ó ti fẹ́ jẹun. ayọ̀mídé ọkọ wa àbí ọkọ ẹ. ẹ ẹ dúró ẹ dúró ẹ dúró yóò fẹ́ yé mi ẹ gbà mí. so nísìnyí èmi ni mo máa ṣoúnjẹ fún tọkọ ẹ máa jẹ. Ah, mọ́mí kí ló. dákẹ́ what's wrong with you èmi ìgbọ̀ kí nǹkan tẹ̀ ń sọ. ṣé kò ṣe pàjọ́ ń fẹ́ ni. so you are expecting me to cook for your husband. o oh, tún lè sóúnjẹ fọkọ ẹ mọ. ọmọ mi kò ń ṣọkọ tèmi nìkan ọkọ àwa méjèèjì ni ó yẹ yín náà. are you okay? ṣé òun ọkọ Ayọ̀mídé mo ní kó fún mi ní oúnjẹ tí mo fẹ́ jẹ jọ ṣé mọ́mì mi ni ẹni tí mo fẹ́ sílé ni fún mi lóúnjẹ òun pè ìyá mi kí ìyá mi wá fún mi lóúnjẹ are you okay? ṣáwọn ni mo fẹ́ sílé àwọn ìyàwó mi. ẹ wo Bankole kò lè yẹ o ìwọ ṣàrọra máa wò bó ṣe ń wò yẹn ṣó ti yẹ ó yé mọ́mì ah ó yé ọmọ tó ń ké ó yé ìyá tó ń fún lọ́yàn ó yé ìwọ̀n nǹkan tí mò ń sọ mọ́mì Bankole fẹ́ jẹun ẹ lọ dáná fún. kí ni ò lè yé mi kí ni ò lè yé mi nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. you shut up irú nonsense. wo ló ń bá mi sọ kẹ́mi wá kíchìn kí lọ sí oúnjẹ fún ọkọ ẹ̀ what is wrong with you. ok ẹ máa táwọ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ máa táwọ́ pẹ́pẹ́pẹ́pẹ́ kí n má oh oh now I get it now i get it ọ̀rọ̀ yín ti ń yé mi ọ̀rọ̀ ẹ ti ń yé mi torí pé mo ti ń jẹun nulẹ̀ yìí oúnjẹ àjẹjù mi ó ti wá mú àrífín wá ó ti jẹ́ kẹ́ máa wò pé oh this, this, this guy is responsible àbí now ẹ jẹ́ kí n sọ fún yín ẹ jẹ́ kí n sọ fún yín máa lọ síta máa lọ jẹun mi ìdẹ̀ ní jẹun jẹnu lé ìmọ̀ i swear to god ẹ̀rí kan tí màá ṣe fún yín ẹ fẹ́ dà mí lórí irú ni kí mo ṣe fún yín torí kí ni àwọn yìí tún ṣe wà ń bẹ̀ i will find my myself something to eat. Mom, okay, no problems. Ayọ̀mídé, hmm, ṣé orí tí ṣìgìdì bá fẹ́ tẹ́? A ní kan gbé òun lọ sínú odò. Kí ni ìgbẹ̀yìn ẹ̀? Ó máa ń irú wọn máa ń bódò lọ ni. Ó ti ń roku ẹ̀tẹ́ o. Ẹ wo màmá, ẹ nídìí àti ṣàròyé jìnnà. Mo ti sọ fún yín pé the battle line has been drawn. Ṣé rí láàrin ẹ̀mí àti yín? nínú láì à ah, ọlọ́wọ́n bá máa fún yín lákàlàkà máa gbọ́ yín jìgìjìgì ẹ má rìgẹ́tì ah, ẹ má rìgẹ́tì gbígbé tẹ́wá gbẹ́nu láì èmi bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ṣọ́rọ́ ti pé nígbà tó fẹ́ wọlé yìí èmi àti ẹjọ́ ṣàdéhùn mo dẹ̀ sọ fún yín pé ò gbọ́dọ̀ dalẹ̀ nítorí pé ẹni tó bá dalẹ̀ kì í dalẹ̀ wọ́n sórí àgbẹ̀jẹ̀ mo wà o. ìgbà ìmọ̀ ni gbogbo yẹn ṣó ti yẹ yín mo ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí tòsí mo ti mọ ẹ̀tọ́ mi nínú ilé ẹ̀mí ni mo ní ní ẹ́ I am a legal wife mo ní right mo ní gbogbo ẹ̀tọ́ nínú ilé ṣó ti yẹ yín. ṣẹ́ni màmá jẹ́ kí n sọ fún yín tí ẹ bá ṣọ́ra yín tí ẹ bá fi ọwọ́ síbi tó wọ́n gbẹ́ tẹ́ ẹ bá lọ́wọ́ mi jókòó sí máa ń lé yín lẹ́nu kó o lè. ìwọ fẹ́ lé mi níbí báyìí wọ́n sọ fọ́mọdé kó má dẹ́tẹ̀ ti lè dá gbogbo. wọ́n mi ò lè lé mi lọ́dọ̀ ó lè lé mi lọ́dọ̀ ọmọ mi èmi tí mo máa lé ẹ jáde nínú ilé yìí rè nítorí pé mo jìṣẹ́ jìyà tí mo fi bí ọmọ mi ni nítorí náà obìnrin kan ò kàn lè rìnrìn gbèrègbè wá sínú ayé ọmọ mi kó sọ pé òun fẹ́ lé mi jáde irọ́ ló pa ó kéré owó bí kú ló lóko bí tàkúté ni ẹnu ẹ̀ lájọ wá yẹn àtijọ́ tẹ ẹsẹ̀ bọ ṣòkòtò kan náà lọ. ẹjọ́ ni gbogbo eléyìí tẹ́ ń ròyìn ẹja rẹ tẹ́ bá ti rẹ́dí lọ sóúnjẹ fọmọ yín. lákàlàkà bọ́ ń fi ẹ. àríyànta ni mo wà yìí o má jẹ́ ṣe kópa mí o má jẹ́ kó tó ọwọ́ bá yé mi o má jẹ́ kó gbò lójú mi o. ọ̀tá méjì. má jẹ́ kó ṣe mí mọ́ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kó pa mí sáyé o. ọ̀tá méjì. má jẹ́ kó sọ mí dòkú ayé o. ọ̀tá méjì má lọ jẹ kán gẹ́ẹ̀tì mi o. ọ̀tá méjì. ṣé ẹ̀gbọ́n mi àtàbúrò mi ni. ọ̀tá méjì. ṣé bàbá mi àti màmá mi ni. ọ̀tá méjì. ṣalábàgbé àtòjúlùmọ̀ ni. ọ̀tá méjì. ṣé mọ̀lẹ́bí àbí ẹ̀kan ni. ọ̀tá méjì. làjà láfíríkà ogun láyé. ṣí mi lójú inú ṣí mi lójú ẹ̀mí ṣí mi lójú inú ṣí mi lójú ẹ̀mí ṣàlékún agbára má ṣe jẹ́ kó rẹ̀ mí mi wọ̀n mi o. ó tó bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ lọ torí pé mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́ lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ ti hot feelings ẹ̀ gan but mo fẹ́ kó mọ̀ wípé ẹ̀ṣẹ̀ ò dédé ṣe tí ò bá nídìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá nínú ilé gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin èmi àti mọ́mì nínú ilé kò ń ṣẹjọ́ mi o mọ́mì ló fa gbogbo ẹ̀. Ah thank you. kó tó di pé mo wọnú ilé wa òun ni mọ́mì ti bá mi dá májẹ̀mú wípé gbogbo nǹkan tí àwọn bá ti ń fẹ́ pátá gbogbo ẹ̀ ni mo gbọ́dọ̀ máa bá wọn fẹ́ wọ́n gbé mi ní kọ́ndíṣọ̀n wípé tí mo bá mọ̀ wípé mo fẹ́ jókòó sínú ilé ọmọ àwọn tí mo bá mọ̀ wípé mo fẹ́ ṣe ìyá àwọn ọmọ mi kalẹ̀ nínú ilé gbogbo nǹkan táwọn bá ti ní kí n máa ṣe gbogbo ẹ̀ ní kí n máa ṣe bí bẹ́ẹ̀ kọ́ màá kàn yà wá wòran nínú ilé mi tí màá fi jáde bọ́ta padà mi ò ní dúró ṣe ìyá àwọn ọmọ mi kalẹ̀ nínú ilé bí mọ́mí ṣe sọ nìyẹn kó tó di pé mo wọ nílé gẹ́gẹ́ bí obìnrin tó dẹ̀ nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ tí mo nífẹ̀ẹ́ gidi gan ni tó wù mí kí n ṣe aya lọ́dẹ̀ tó wù mí kí n ṣe ìyá àwọn ọmọ mi kalẹ̀ lọ́dọ̀ ẹ̀ mo gbọ́ gbogbo nǹkan tí mọ́mì sọ mo gbà sí wọn lẹ́nu mo gba gbogbo conditions tí wọ́n gbé mi gbà yẹn mo dẹ̀ bẹ̀rẹ̀ sí fọ́ọ̀lù gbogbo ẹ̀ ṣé wàá rí ẹyọ kan tó wá lágbára jù nínú àwọn conditions yẹn tó dẹ̀ jẹ́ èyí tó constant jù láti ìgbà tó ti fẹ́ mi sínú ilé òun ni pé gbogbo owó tó bá ti ń fún mi pé kí n lọ ná yálà bóyá kí n fi nǹkan sínú ilé ni o àbí kí n fi nǹkan sára mi àbí kí n fi nǹkan kan àbí oúnjẹ sínú ilé gbogbo ẹ̀ pátápátá ni mọ́mì máa tẹ́wọ́ gbà lọ́wọ́ mi. what? iye tó bá wá wù wọ́n látọkàn wọn nínú owó yẹn òun ni wọ́n máa fún mi kí n lọ lò fún nǹkan tó bá ní kí n lọ fún bẹ́ẹ̀ ni bó fún mi one hundred thousand mọ́mì ilé ìwòsàn sọ̀sọ̀sọ̀sọ̀sọ̀ kọ́kọ́ yọ fifteen thousand fún mi nínú ẹ̀ kàn lọ ná eighty five thousand tó kù the last time tó fún wọn ní twenty thousand naira wípé kí wọ́n fún mi kí n fi ra foodstuff sínú ilé just five thousand naira ni mọ́mì yọ nínú ẹ̀ tí wọ́n fún mi tán ní kí n lọ fi ra oúnjẹ sínú ilé wípé fifteen thousand naira tó kù àwọn fẹ́ fi ṣara àwọn olórí. ẹ ò my dear ṣé o rántí ọjọ́ kan tí mo ń bẹ sọ̀rọ̀ báyìí tí mo sọ fún ẹ wípé mọ́mí ẹ̀ gangan lọ́tà ẹ̀ tó sọ wípé ọ̀rọ̀ náà ò yé ẹ̀ mo sọ fún ẹ pé kó má wọrí tó bá pẹ́ tó bá yá ọ̀rọ̀ àsọ̀rọ̀ mọ́mí gangan lọ́tà ẹ̀ mélòó mélòó ni mo fẹ́ kà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mọ́mí máa ń ṣe mo dẹ̀ ń gbà bẹ́ẹ̀ mò ń gbà bẹ́ẹ̀ àmọ́ ìgbà tó yá ara mi ò lè gbá mọ́ nítorí pé àìmọye ìgbà ló jẹ́ pé owó tó bá kólẹ̀ fún mi gan kò kí n tó ra nǹkan tí o bá ní kí n rà máa máa ro ọpọlọ bí mo ṣe máa manage owó yẹn ni mọ́mí ò ní fẹ́ understand anytime yẹn wọ́n ṣàmà ní kí n kó owó yẹn wá ni kíní èdè ti ń ṣẹlẹ̀ láti day one tó ti fẹ́ mi sínú ilé up to date àti ẹ̀wà gbọ́gbà tí mi ì tí ì bímọ tó jẹ́ pé mi nìkan ni ó ṣe gbọ́ngbà yẹn nǹkan tí mo pe mọ́mì tí mo ṣe lálàyé fún wọn ni gbogbo terms and conditions wọn yìí èmi ò ròyìn pé èmi máa lè fọ́lù ẹ̀ mọ́ ó tó gẹ́ níbí báyìí bí mọ́mì ṣe tutọ́ sókè tó fojú gbà nìyẹn tó ní rárá o àfi dandan kémi continue láti máa ṣe kinní yẹn lọ bí bẹ́ẹ̀ kọ́ àwọn máa fi mú un fọfẹ̀rẹ̀ nínú ilé àwọn máa lé mi jáde ni àwọn máa ṣe gbá àwọn máa ṣàwọ̀ nìyẹn wọ́n dẹ̀ tún máa ń sọ fún mi wípé mi ò gbọ́dọ̀ ever lanu mi kí n sọ fún ẹ ojoojúmọ́ ló máa ń threaten mi ipe mi ò gbọ́dọ̀ sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí fún ẹ nítorí ẹ̀ ni mi ò ṣe lè sọ látijọ́ ẹ̀ nítorí ẹ̀ ni mo ṣe dákẹ́ tí mo ṣe ń gbọ́ gbogbo nǹkan tí wọ́n ń sọ àmọ́ gbà tí mi ò lè gbà mọ́ra mọ́ òun ni mo ṣe wá voice out to wowowo there was a day tí mo dáná fún ẹ tó jẹ́ pé òun enjoy oúnjẹ yẹn gan oúnjẹ yẹn dùn gan débi pé o tiẹ̀ gẹ́rẹ́ létè jẹ gan tó ń commend effort mi bí mọ́mì ṣe gbọ́ yẹn báyìí bínú ṣe bímọ nìyẹn the following day tí máa dáná fún ẹ báyìí bí mọ́mì ṣe lọ bùyọ̀já ọbẹ̀ mi nìyẹn. and another thing tó mọ̀ òun ni pé èmi àti mọ́mì làjọ máa ń dáná fún ẹ nínú ilé bẹ́ẹ̀ ni ara àwọn conditions tó ń gbé mi nìyẹn tèmi bá dáná throughout ọ̀sẹ̀ kan àwọn náà máa dáná throughout ọ̀sẹ̀ míì weekly la fi máa ń dáná fún ẹ so bó ṣe di pé wọ́n bùyọ̀já ọbẹ̀ yẹn bẹ́ẹ̀mi náà ṣe wò ó nìyẹn ìgbà táwọn náà ṣe bẹ̀ fún ẹ bẹ́ẹ̀mi náà ṣe lọ buyọ̀ púpọ̀ ní bí mo ṣe fi já ọbẹ̀ yẹn nìyẹn kí ni fi bá ṣe ọrùn jẹ. Ayọ̀mídé stop stop Ayọ̀mídé listen to yourself bọ́ǹkan tó ń sọ lẹ́nu ah òun buyọ̀ sínú ọbẹ̀ mọ́mì ó ń já mọ́mì náà ń buyọ̀ sínú ọbẹ̀ tiẹ̀ ó ń já èmi wá ń jẹ́ ẹ̀ ń fún mi ní ìwọ jẹ Ayọ̀mídé ẹ̀ ń fún mi ní ìwọ jẹ fẹ́ rẹ́ ní fún ẹ fẹ́ báyìí mi jẹ́. in fact ó ti sú mi ó sú mi as a matter of fact ó dàbí pé kí n kókó ònú ilé yẹn ṣó fẹ́ pa mí ni ẹ gbọ́dọ̀ fẹ́ kí n lọ ìyá mi ò lè sọ pé kọ́kọ́ kókó ònú ilé fún mi ìyàwó mi mi ò ní kó kókó ònú ilé fún mi ṣó fẹ́ pa mí ni look at my brother ó ti ń ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n gbẹ̀mí ara mi. that will never be your portion ọ̀gá ah ikú ò ní pa láàánú tèmi ikú ò dé ní pa láàánú ọ̀gá ẹ má ronú bẹ́ẹ̀ ṣe ronú yẹn. in fact my brother there was a day tí mo drive lọ lórí third mainland bridge tí mo park ó dàbí kí n kó wọnú ọ̀sán kí n tiẹ̀ máa bá tèmi lọ ni wọ́n fẹ́ pa mí in fact orí mi ti fẹ́ burst ah, wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n ti jẹ́ kí n gbádùn rárá in fact ara nǹkan tí mò ń sọ rèé o people were just saying get married get married you supposed to get married òun ni àti marry ń sìn òun ni wọn ò jẹ́ ká gbádùn yìí wọ́n fẹ́ pa mí. ẹ sà ọ̀gá ẹ mo fẹ́ kẹ́ take it easy ṣe rí ọ̀rọ̀ ilé ayé yìí ó ní bọ́ọ̀lù ọ̀hún ṣe máa ń ṣe ẹ má ro ọlọ́run má jẹ́ ká rí kò ṣe dáadáa o ọ̀gá ẹjọ́ nítorí ọlọ́run ẹ má ro ń lọ síbẹ̀ ṣe rí ọ̀rọ̀ ìgbéyàwó lọ́kì ni ẹ̀yẹn wà àtìgbà tẹ̀mí ti má rí ìyàwó mi sí mi ò ní issue kankan mi ní crisis pẹ̀lú ẹ̀ látàárọ̀ dalẹ̀ ó understand mi mo understand ẹ̀ ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé kò sí ìṣòro kan tó wà nílé ayé tí ò sí solution bẹ́ẹ̀ that means when we are prayerful we should be careful when we are careful we should be prayerful tá a bá ń gbàdúrà ká máa ṣọ́ra tá a bá dẹ̀ tún ṣọ́ra náà ká tún máa gbàdúrà ọ̀gá ṣẹ́rí gbogbo tó dá nílé ayé yìí ó ń fàdúrà kó má bàa bàjẹ́ nǹkan tó bá dẹ̀ ti bàjẹ́ ó tún ní ká máa gbàdúrà kí nǹkan yẹn bá lè dá ọ̀gá mo nígbàgbọ́ pé lágbára ọlọ́run gbogbo òkè ìṣòro tó wà wájú yín ọlọ́run á mú kúrò kó má tiẹ̀ sọ di pẹ̀tẹ́lẹ̀ ó máa mú kúrò ń bẹ pátápátá ẹ ẹ ẹ fọkàn ara yín balẹ̀ ẹ ẹ̀dẹ̀ mọ̀ mí ni ọ̀gá ẹ jẹ́ kí ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà aláàánú mi lẹ̀ jẹ́ ẹ ẹ̀dẹ̀ farapamọ́ fún mi ah nǹkan kò ní ṣe yín o ọlọ́run nǹkan kò ní ṣe ẹ just have that belief tẹ́ ẹ bá ní mind bóyá kí èmi àti kájọ rin ìrìn àjò kan ṣe mọ̀ ìgbésẹ̀ lórí pé kí gbogbo nǹkan lè dá mo dé máa dá. manager why tó ń báyìí but mo ń confide inú ẹ ni i'm confiding in you so reason tí mo ṣe ń sọ̀rọ̀ ayé mi fún ẹ nìyẹn anywhere i'm ready to go with you. ẹ sà as soon as tẹ bá ti ready we can just proceed on the journey ṣe ti gbọ́ ṣe ṣe abẹ́ máa nídìí omi tútù ní ṣe ẹ ti wà okay. i will be fine i will be fine. ṣé kí n pa àwọn sẹ́kítì kan mú kan fún yín má fún mi ní cold water ah, cold water yìí rẹ. àríyàn ta ni mo wà yìí má jẹ́ kó ṣe kó mí o má jẹ́ kó tó ọwọ́ bá yé mi o má jẹ́ kó gbòmí lójú mi o. ọ̀tá méjì. má jẹ́ kó ṣe mí mọ́ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kó pa mí sáyé o. ọ̀tá méjì. Ah, ẹ lẹ́ ẹ máníjà ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ arákùnrin ẹ̀lẹ́. mo ní àlejò tí à ń ṣètò fa fún lọ́wọ́ ni lórí ọ̀rọ̀ ọ̀gá rẹ̀ kò sí ọ̀nà tí a lè gbé gbà bó bá fẹ́ bọ́nú ìṣòro tó wà yìí àfikọ́kú. bàbá ikú bíi ti báwo èmi kò ní kúkú kọ̀ wọn pé kò ṣe yíyẹ má jẹ́ n kú báyìí ẹ jọ nǹkan tí mánéjà sọ fún mi ni pé tó bá mú mi débi a máa rí solution sí nǹkan tó ń ṣe mí ẹ jọ torí Ọlọ́run gbogbo ọ̀nà tí màá fi rọ́nà àbáyọ sí nǹkan tó ń ṣe mí ni kẹ́ bá mi wá má jẹ́ n kú sá ẹ jọ ọ̀rọ̀ kù yẹn tiẹ̀ yọ kó n bẹ̀ pátápátá ìṣòro tó wà níwájú wọn ni kí ẹ bá mi mọ bá a ṣe máa bá ṣe máa mú kúrò ẹ jọ please. nítorí pé mẹ́nẹ́jà mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ lòun ọ̀bà lọ́dọ̀ mi kò sírọ́ lọ́dọ̀ mi ohun tí fa bá fọ̀ ń lè mí fọ̀ ọkù o yọ kù bí mo ṣe wí. ẹ wo ọ̀rẹ́ jẹ́ kí n pè padà ẹ ń fẹ́ sáré àtẹǹdì sí mummy ẹ àwọn náà ń gbọ́ ó ṣe ó ṣe gan rẹ mummy ẹ má bínú ṣé kò sí. Bánkọ́lé ìdí tí mo fi sọ pé mo fẹ́ rí ẹ ni wípé mo fẹ́ kí o mọ̀ dájú ṣáká wípé ìyàwó ẹ tí o fẹ́ sílé ọ̀tá ẹ pọ́nbélé ni. ìyàwó mi ò. ìyàwó mélòó ló ní. ẹ ní sinmi tẹ́mi náà ṣe ń béèrè yẹn because <laughs> mo gbé ìyàwó kan ni mo ní so kò ṣáà possible kò jẹ́ pé ìyàwó mi tàjọ ń gbénu ilé ló máa jọ́ta mi. ìyàwó ẹ̀ ìka ni o mo jẹ́ kí n sọ kankan fún ẹ sórí ìyá ẹ̀ ṣì ló mèrè ọmọ ẹ̀ ò mèrè ṣorí àwọn àgbàlagbà tá a bá jókòó ní tá a bá rí bí ọmọ kékeré kan gbé àkàbà tó gun òpó iná lọ kò lè rí o mi ò lè wá lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀ o èmi ni mo bí ẹ mi ò dẹ̀ lè tì ẹ́ sínú iná akànnì ṣọ́ra fún ìyàwó ẹ ẹni bí pátápátá ni o ìka ni. ẹ mọ́mi ní ìsìn tẹ̀lẹ̀ tí wàá jẹ́ kó yé mi wípé ìyàwó tí mo fẹ́ sílé ọ̀tá mi ni pé ara ó kú lè dànù kó kó nu lé bí. àbí mi ṣáà lè gbé. àríyàn ta ni mo wà yìí o má jẹ́ kó ṣekú pa mí o má jẹ́ kó tún ọwọ́ bá yé mi o má jẹ́ kan gbò mí lójú mi o. ọ̀tá méjì. má jẹ́ kan ṣe mí mọ́ṣẹ́ o. ọ̀tá méjì. má jẹ́ kan pa mí sáyé o. mọ́mì ọ̀tá méjì. má jẹ́ kan sọ mí ah, dòkú wáyé. ẹ má bọ ẹ má bọ kí ni kan náà. ẹ má bọ ẹ má bọ má kọ́lé ni o. kí ló ṣe. Ah, ah mi ò mọ nǹkan tó dé o iṣẹ́ lọ́kọ̀ dédé gbé má jèlè jà o. ẹ ó wà lulẹ̀ o. ọkọ mi. ò wà yóò ìrònú ẹ bọ ẹ jẹ lọ lọ mú kọ́kọ́rọ́ mọ́tò sáré sáré lọ mú kọ́kọ́rọ́ mọ́tò fọlì kí. ṣé ẹ̀gbọ́n mi àtàkùrọ̀ mi ni ọ̀tá nọọsì mo ti rí wọn. ẹ make sure pé ẹ ń lògùn yín dáadáa. bẹ́ẹ̀ ni màá make sure kí mo lọ ṣé mi lójú inú ṣé mi lójú ẹ̀mí ṣé mi lójú inú ṣé mi lójú ẹ̀mí ṣàlékún agbára má ṣe jẹ́ kó kẹ̀ ẹ ṣe please calm down ta ni mo lè bá sọ̀rọ̀ nù yín i need to see someone. ah èmi ni èmi ni ìyàwó ẹ. dókítà èmi ni ìyá ẹ kí ni nǹkan tá a ti ní láti tún mú wá. ẹ jù dókítà èmi ni ìyàwó èmi kọ́kọ́ lè máa bá sọ̀rọ̀. ẹ wo ẹ bá mi sọ̀rọ̀. ẹ mọ̀ pé condition yìí is a very critical one ẹ tún yìí ń bára yín yín fa nǹkan ó dàbí pé realize nǹkan tó wà nílẹ̀ yìí ṣá. báwo lẹ ṣe expect ká rẹ̀ ṣe rí lẹ́yìn tí wọ́n gbé poison jẹ ẹ tún wá dagúnlẹ̀ ó pẹ́pẹ́pẹ́pẹ́ kẹ́ tó gbé wá sí hospital. dókítà ṣe ní ibi tí kìíní ẹ̀ ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ la ṣe ń rọ̀ṣẹ̀ bọ̀ lọ́sítọ̀. àdàdúró dókítà. anyway anyway anyway I'm so so sorry he lost the battle. irú ni ìwà o a kì í wárù tí lọ bẹ́ẹ̀ o káyé máa fi ru àwa ṣàwátì o. ṣàwátì lákè o ṣàwátì lóko ṣàwátì lọ́la tó fi délé ọwọ́ ọ̀rọ̀gún ọlọ́mọ ó gbóyè o. ìmọ̀lẹ̀ ẹ kú kalẹ̀. ẹ lẹ sà. akínyìn o. ìgbà tí wọ́n wá pè wá nínú ilé nípa àwọn àlejò kan ń béèrè wá ń tà àní kan wọlé wọ́n lẹ sọ pé ẹ wọlé pé ká máa bọ̀ ká wá bá yín níta àti ah, ẹ̀rọ pé bóyá lára àwọn tó wá bá wa kẹ́dùn nípa ikú ọmọ mi ni but ah, gbogbo languages tẹ̀ ń sọ yìí I really understand. ẹ ṣeun ẹ káre kò yé yín ni àmọ́ kó lè bá àyè yín la fi wá látọ̀dọ̀ olúwa àjàkáyé la ti wá lérí ikú bankole, èyí ọmọ yín ti bẹ̀ ń lé ìwòsàn ọgbà kéyìn lọ pókú Bankole ti dòkú gbódù o táwo ò gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ ni ọ̀gbẹ̀dẹ̀ ò gbọ́dọ̀ sọ́fẹ́ bẹ́ẹ̀ òkú ò gbọ́dọ̀ gbénu gbódù kọ́ra bíi ti ọ̀gẹ̀dẹ̀ wọ́n ní ká sọ fún yín pé kẹ́ ẹ mọ́ yọjú síbẹ̀ mọ́ o bèlè tàṣé wípé ẹ fẹ́ lọ gbókù bíbẹ̀ kọ́ àkúfà ni o. ẹ jọ torí Ọlọ́run sá ẹ jọ ẹ má bínú gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí ó strange sí mi gan-an ọkọ mi ò ṣàwo kankan rí kò dẹ̀ ẹ́fà sọ fún wa pé òun ní ẹgbẹ́ kankan tóun ń ṣe ń bì kan so gbogbo nǹkan tẹ̀ ń sọ yóò yé wa. kó lè yé yín náà láti wá ṣe rí bàbá pa àjànàkú káfíwò ẹ̀ tilẹ̀ bàbá ńlá kú bàbá àgbọ̀n ní òníri ni kọ́mọ́ ṣàwọnú gbòtìwòtìwò báńkọ́lé àjọ ṣàwo ni àtijọ́ jẹ lórewé àjọ ṣàwo ni àtijọ́ mu lérewé àtijọ́ fi aṣọ lóhùn èrè búra ẹ gbọ́dọ̀ débi òkú ẹ̀ bí ẹnìkejì mi ṣe sọ ẹ wá wò ó <laughs> bẹ́ẹ̀ bá fẹ́ gbé ìgbésẹ̀ mi lẹ́yìn abẹ́ fẹ́ lọ sí àgọ́ ọlọ́pàá ni abẹ́ máa lọ sọ káàkiri ni igi ọmọ ní sìnkú igi ìrókò ẹni tí ò bá sì tẹ́bọ orúkọ máa lọ igi ìrókò torí tí ìrókò bá dàgbà tán ẹbọ lolúworí máa gbà ẹbọ tí ó ṣẹlẹ̀ tẹ́ bá ń rojọ́ káàkiri agbára yín ò ní ká o ṣùgbọ́n kí òkú yìí má di òkú àkúnfà fún màlẹ́bí rẹ̀ àti àwa awo òun ká tètè wá kì í lọ ẹ má kọtí àìgbọ́n yín sọ̀rọ̀ àwo èrè o. lọ́mọ bíbí inú mi. awo bí a bá parí ètùtù a ránṣẹ́ sí yín ẹ rọ ọmọ yín ẹ sì bá nípìn un. hey god olùlọ́run báńkọ́ lè ṣàwo. ẹ pẹ̀lẹ́ màmá mi madam mi ní fẹ́ kẹ́ ẹ ro ọ̀rọ̀ yìí ju bó ṣe yẹ lọ o ọlọ́run ló fún wa lọ́gàá ọlọ́run dẹ̀ ló gbà wá padà òun ògbọ́n bíi ọlọ́run in fact ẹ lè máa rò pé ẹ̀yin nìkan ni ikú ọ̀gá dùn mí o ó dùn mí ju anything lọ nígbésí ayé mi because ah mi ò lè sọ adúrú oore tí ọ̀gá ti ṣe fún mi èèyàn tí kì í fẹ́ kí nǹkan èèyàn bàjẹ́ ni ọ̀gá mi wá bọ́lá ń ṣe fẹ́ kí orí mi ẹ̀ mo kàn ní kí n tún yọjú sí kí n tún bá yín sọ̀rọ̀ ní ó láwọn kankan tí mo fẹ́ ṣe nípa ọ̀rọ̀ ibiṣẹ́ so mo dẹ̀ láti tètè lọ ṣe ìṣẹ́gbọ́ ẹ̀ pẹ̀lẹ́ màmá tó padà yọjú sí yín mo ṣe ẹ mánéjà jù má tí ì lọ mo ní àwọn question kan tí mo ti eh, fẹ́ béèrè and then àwọn findings kan tí mo fẹ́ kí o ṣàlàyé fún mi. kí nìyẹn mà. nípa statement of account ti eh, ọmọ mi Bankole so mo fẹ́ mo máa fẹ́ kó o jẹ́ kí n rí àwọn statement of account ẹ̀ àti wípé. Eh, àwọn ibi tẹ́ gba contract sí tẹ́ ti ṣiṣẹ́ yẹn tó dẹ̀ yẹ pé ẹ ń expect láti gba owó láti ọ̀dọ̀ wọn so màá fẹ́ kó list gbogbo àwọn companies yẹn tó yẹ kí ẹ gba owó lọ́wọ́ wọn kó list ẹ pẹ̀lú statement of account so i want to see i want to see it. Hey, eh, sorry ẹ má bínú ọmọ mi ah, mo rò pé this is not the right time láti máa sọ gbogbo àwọn kan tí àtijọ́ wo lọ̀gá kú náà ẹni tẹ́ ẹ̀ tí ì sin òkúta tí mo rò pé ó yẹ ká jẹ́ kí bí i forty something days kó kọjá sẹ́yìn kẹ́ tó máa sọ gbogbo orí eléyìí well gbogbo àwọn nǹkan tẹ́ ẹ sọ yìí kò sí nǹkan kan tí mo lè ṣe nínú ẹ̀ torí pé bank manager nìkan ló lè sọ statement of account ọ̀gá ló lè sọ anything kò sí nǹkan tí èmi really lè sọ nípa àwọn nǹkan yẹn ṣe understand mọ́ mi. no no no no no manager kò mean wo inú ìbànújẹ́ ni mo wà mo kàn ń rọ́jú béèrè ni àwọn iṣẹ́ tẹ́ ṣe sílẹ̀ ńgbà tẹ́ni tó níṣẹ́ wà láyé nísìnyí tán ló tán rí pé ó ti kú yìí wọ́n máa jókòó lé ní àbí kó jẹ́ pé anaconda kan ti kó gbogbo ẹ̀ ó ti kówó yẹn jẹ níbo la fẹ́ wá sí. mi dẹ̀ yé mi ayé lé ayé lé o ìrà òfẹ́ pòpòrò dénú. ẹ ok mọ́mì ẹ má wọrí ẹ gbogbo bó bá tún ṣe ń jẹ́ ṣá máa mọ nǹkan tí màá ṣe lórí ẹ̀ ṣẹgbọ́n ma. ẹ mọ́nẹ́jà ẹ jò tó yọ lọ́hùn kó tó di pẹ́ lọ Um, mo fẹ́ tọrọ fíwọ̀ kan lọ́wọ́ yẹn um, torí pé mo mọ̀ wípé ìgbà tọkọ mi wà láyé ẹ̀yin àtọkọ mi close gidi gan ni kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ̀ mọ̀ nípa ẹ̀ kódà gbogbo gbà ló máa ń sọ̀rọ̀ yín dáadáa ah, nǹkan tí mo wá fẹ́ kẹ́ ẹ ṣe fún mi pé ẹ̀jọ̀ ń tún lọ lọ ṣé rí gbogbo ibi tí ọkọ mi ní properties ẹ̀ yálà bóyá lé ni o àbí lẹ̀ ni o ẹ mọ̀ kó ń ṣe gbogbo nǹkan tí ó bá ń rà ń gbà mí ló máa máa fi hàn nílé ó lè jẹ́ pé ẹ̀yin lè máa mọ̀ nípa ẹ̀ tó jẹ́ pé àwọn ò mọ̀ sí ètò tó lọ lọ́run gbogbo ẹ̀ mo fẹ́ kí ẹ bá mi wá gbogbo ẹ̀ kàn kí ẹ wá bá mi kó gbogbo ẹ̀ jọ kẹjọ kí ẹ wá kó lè lọ́wọ́ ètò tó lọ lọ́run. mọ́ mi pè mí síre. sá. mọ́ mi pè mí síre. sá mo ń jẹ níta. Ah, ok uh, gbogbo questions tí ẹ ń béèrè lọ́wọ́ lọ́tún lọ́sì tí ẹ bá rí lọ́ọ̀yà ọ̀gá òun ló lè mọ ibi tí properties ọ̀gá bá wà àbí gbogbo nǹkan kan ṣe understand nǹkan tí mò ń sọ gbogbo nǹkan tí mò ń bá ń bí ó at least a ti jọ ṣiṣẹ́ lọ́fíìsì dáadáa but gbogbo àwọn nǹkan yìí so lọ́ọ̀yà ọ̀gá ló wà ní better position láti ṣàlàyé tí n bá tún wá rí nǹkan kan tí mo rí pé mo lè sọ fún yàbí tí n bá rí pé ọ̀gá ní nǹkan kan síbi kan ṣá màá jẹ́ kẹ́ gbọ́ lóòótọ́ ló jẹ́ pé mo súnmọ́ ọ̀gá mi dispute yẹn pé mi ò súnmọ́ wọn but àwọn kan tí mò ń bá oyin yà mí lẹ́nu anything tí n bá gbọ́ ṣá màá pe family màá jẹ́ kí ẹwà wé à ń pa ẹ̀. ah ẹ jọ sà tẹ ẹ bá ti rí gbogbo properties ọkọ mi tí mo béèrè fún ẹ jọ torí Ọlọ́run ẹ má kọńtàtì family ọkọ mi o ah ẹ jọ torí Ọlọ́run mo bẹ̀ yín ni o ọ̀bọ tó ń gbowó mi máa wà nínú family ọkọ mi tẹ ẹ bá fi lè kó gbogbo properties yẹn lé wọn lọ́wọ́ kò lè lo èdè tí gbogbo ẹ máa fi pòórá ẹ ṣàánú mi ẹ jọ èmi ní kẹ́pẹ́ personally. ó jàre bàbá mi ayé á dáa wọn ò nífẹ̀ẹ́ lómi ìṣe ẹ oúnjẹ ọmọ ò ní korò lẹ́nu ẹ o ẹlẹ́nu rírùn òun ló làmúyá ẹ̀ èmi ni mo bí ọmọ mi mo jìyà jìṣẹ́ tí mo fi tọ́ ọmọ mi dé ibi tó dé yẹn ni ọ́fíìsì tí ẹjọ́ wà yẹn dídá sílẹ̀ ọ́fíìsì yẹn kò ṣẹ̀yìn mí o nítorí náà gbogbo findings tó bá ṣe èmi ni kó wá sọ fún. kò sí wàhálà mà máa get vaccine so ẹ take care ẹ pẹ̀lẹ́ ẹ dẹ̀ kú ọ̀rọ̀ ọmọ mà madam yeah no problem ẹ take care bye. o ṣe o bó bá ṣàṣe lọ kó jẹ́ ń gbọ́ o ṣàánú mi gbé nǹkan gbẹ̀yìn mi o. kò ṣùgbọ́n rí o. mọ ju ògóró lọ. àṣàpìọ́lá ẹ̀yìn tí mú kankan lẹ́yìn. bọ́ọ̀bà tún mú kọ́ gbogbo tí ń bẹ di èṣù kọ́ lọ ti mú tán àdéṣù máa déyàn mọ́. a fi bò èṣù ni fi bò èṣù ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ padà ikú ni kì í sàrùn ẹ ní dẹ́rẹ́kẹ́ tó kú ọ̀yá ẹ̀wọ̀n ti kẹ́rẹ́kẹ́rẹ́. ọ̀yá ọ̀yá ibi onílé bá pọ̀nà sílẹ̀ lẹ́jọ́ tọ̀ ọ̀yá ẹ má bọ̀ ẹ̀gbọ́n ti kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. jẹ́ òsì ó yẹ súnmọ́ bí. olúwo ńlá àgbágbá mìgànmìgàn. ọ̀kárí àbò owó àbọ̀ ọmọ òde ọmọ sí o. Ah ẹ̀ ń dárò ọmọ yín tó kú ẹ wo ìyá àsìkò tí ẹ mà wá sunkún ẹlẹ́yà kọ́ yìí ìyún ti kọjá ta ni ọkọ fẹ́ bá a sọ̀rọ̀ kẹ́yìn nù yín kárí palẹ̀mọ́ rẹ̀ sínú kòtò torí àkókò lọ. èmi ni mo kọ́kọ́ sọ. èmi máa sọ. Ah, ah ọkọ mi oh my baby oh sweetheart my love. ẹ ń sí èrè hmm. ara yín ọ̀yà rárá ṣé ìmọ̀ pé ọ̀rọ̀ rádaràda tí ẹ fi ń ba ayé àwọn ọkùnrin jẹ náà rí kọ́ ọ bá yàn sọ̀rọ̀ kẹ́yìn kọ́ ọ dárò kọ́ ọ sọ̀rọ̀ kẹ́yìn ọ̀wá mú oríkì tó two touch ọ̀ọ́nì two two touch gbogbo ntẹ́ ẹ̀ máa ń sọ fọkùnrin tọkùnrin náà máa sùn léyìn ń gbáyà tí ó mọ̀ pé òun lọ ọ̀run nu ìlọ́wọ́ àtẹnu wọn bí tọ́ntọ́ sọ fún ká palẹ̀ mọ́ nǹkan kú o. i'm sorry sir. pẹ̀lẹ́ da rẹ. Bankole. wo mo really ní much tí mo fẹ́ sọ the only thing tí mo fẹ́ sọ ni pé mo fẹ́ tọ́jú àwọn ọmọ ẹ dáadáa mo dẹ̀ fẹ́ tọ́jú wọn pẹ̀lú fọ̀kànbalẹ̀ sórí o láàrin seven days gbogbo àwọn ọ̀yá òṣì gbogbo àwọn ọ̀yá ọkọ òṣì tí wọ́n ní jẹ́ kí n rójú ráyè kí n fi tọ́jú àwọn ọmọ ẹ dáadáa gbogbo àwọn ọ̀yá òṣì tí wọ́n ní jẹ́ kí n rójú ráyè kí n fi take care gbogbo properties ẹ dáadáa tí ó tún yọ ọlọ́ọ̀ kàn bá mi mú wọn sọ́dọ̀ níbi tó lọ ẹ̀kẹ́ lè jọ máa lọ lẹ́ẹ̀kan náà gbogbo àwọn iṣẹ́ òṣì tí wọ́n ní jẹ́ kí n ráyè tẹ́kẹ́ gbogbo properties tó fi sílẹ̀ dáadáa láàrin ọjọ́ méje sẹ́ni bá mi mú wọn sọ́dọ̀ kẹlẹ̀ jọ máa lọ once and for ah iṣẹ́ èpè lọ́tún ó kù tí mo rò pé ó ṣàdúrà fún kò tiẹ̀ sí pé kó sùn re ń bẹ̀. sorry my dear sùn re o. ọ̀tán nù ọ̀sẹ̀ hmm, ẹ wí tí. Ah! Ah! Ah! ó di wá pé òjò burúkú ò ní dá lórí gbogbo wa ẹ ẹ mọ̀mọ́ ṣé ẹkún wọn ní kẹsùn ni níbi tẹ́ ẹ wà yìí níbi tí kú ti ń pa ọmọ tí ìyá rẹ̀ ń yọ ṣẹ̀ṣẹ̀ o ní tí olúwo ní kẹsọ̀ ní kẹsọ̀ ẹ má sunkún o. ọ̀yà. ó mà ṣe o akọni bó ṣe wo elédùà ló ń ṣe ọlá ó ti fi kú ṣàgbà mi báyìí akọni ó dẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ràn ẹ tó gẹ́gẹ́ bí ìyá sọmọ ńgbà tó wà láyé mo máa jìyà púpọ̀ lórí ẹ o mo máa jìyà púpọ̀ lórí ẹ o akànnì àmọ́ o nǹkan ṣoṣo báyìí ni mo fẹ́ kó o ṣe fún mi ni wípé ní àárín ọjọ́ mẹ́ta pé kó tiẹ̀ tó tó ọjọ́ mẹ́ta ni mo fẹ́ kó wá mú àwọn ọmọ kọ́ mọ àwọn ọmọ ìrankíran àwọn ọmọ tí ò níran àwọn ọmọ tó jábọ́ láti ẹ̀yìn ìyá wọn. ẹ sọ̀rọ̀ fún wọn mọ́ ọ̀rọ̀ kẹyìn lánìkẹyìn náà sọ tẹ́ ẹ mórí kìbẹ́nu àkànní àròwò rẹ̀ yín bọ́báyá ẹ jà sí wàṣíù àyìndé ẹ sọ ń tẹ́sọ. bá mi wá mú lọ láàrin ọjọ́ mẹ́ta ẹ̀ kó mú lọ mo máa jìyà mo máa jìyà lórí ọ bàbá mo jìyà lórí ọmọ mi. ẹ ẹ wà ẹ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ yẹlé ní báyìí tán tẹ́lẹ̀ ẹ dìyọ́ tẹ̀sẹ̀ bọ́ ó yá. ọ̀kárì àkànní àròwó rẹ̀yìn ọ̀sọ̀jìpọ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀nífẹ̀ẹ́ rẹ̀ ni. but baba ẹ sọ fún wa pé ó ti kú even gan doctor confam lọ́sítà pé ó ti kú. ó yà mí lẹ́nu nígbà ọlọ́run sì ti kọ́ tí yóò kú mọ́ nísìn bẹ́ẹ̀ bá kúkú lè fún lọ́rùn pa kó sì máa lọ ń tiẹ̀. mi lè pọ ọmọ tí mo bí nínú mi lè pọ ọmọ mi. dọdọdọdọdọdọdọdọ ṣé ń bọ̀ wá jí ní ìsinyìí ká sì pa. olúwo mi àsápìọ̀là alábẹ́nu àsásí olúwo tí ò jẹ́ kọ́tọ́ tó tún béèrè mi ẹ jọ gbogbo tẹ bá lè bá mi ṣe lórí ọ̀rọ̀ ọ̀gá mi mo fẹ́ kẹ́ bá mi ṣe jọ ọ̀nà àbáyọ gangan la fẹ́ mi ìfẹ́ kọ́ ọ̀gá mi kùsà ẹ jọ please àsápìọ̀là ẹ ṣe kàn ti rí olúwo mi please i really really need your help. ọ̀rọ̀ tirẹ̀ ó yé mi tèmi náà yẹ lóko. ẹ ṣe olúwo. sọrí solúsàn gangan ni kí ọ̀gá rẹ̀ ó kú ká lè rí solúsàn hmm. ẹ̀ kò yé yóò sì yé wọ̀ wọ́n wàá láàyè wọ níwọ̀nba díẹ̀ nítorí pé àwo nìwọ àwọn àgbà sì bọ̀ wọn ní báwo bá kéré àwo àgbà ni báwo bá dàgbà àwo àgbà ni ẹ̀tẹ́ àwo ńlẹ̀ rí ọ̀gbẹ̀rì àmọ́ kàkà káwo tẹ́ àwo àròsà wọn á rè jí ọ tó túmọ̀ sí pé àwo ọ̀gbọ́dọ̀ tẹ́ lójú ọ̀gbẹ̀rì sọ̀rọ̀ gàrẹ́ yìí tẹ nífa tó dá fún. ó gbé àtẹ. tó túmọ̀ sí pé àfi kó kú ká tó rọ́nà àbáyọ torí àwọn àgbábọ̀ wọ́n ní bí ẹ̀jùbọ̀nà bá ṣàwòrò dé là ó ní bí ẹgbẹ́ àwo ṣe ń délédè ìyún ni mo fi sọ pé ìwọ ni òye ògbé àtẹ adífá fún Ọ̀rúnmìlà ó lóun fọ́ mọ̀rẹ́ láàrin àwọn ọ̀tá Ifá ní àdíjú ká ṣe bí ẹni kú ká lè mẹni tí ó sunkún ẹni ká bùrìnbùrìn ká fẹsẹ̀ kọ́ káwọ ẹni tí ó ṣe ni pẹ̀lẹ́ à ọmọ sí o ọmọdé ń sin ọ̀gá rẹ̀ àárín ọ̀tá lọ wá àárín ọ̀tá lọ tí ń jẹ àárín ọ̀tá lọ tí ń mu ọ̀tá lọ ń pè lọ́rẹ̀ẹ́ àmọ́ bó o la ṣe ń mọ̀tá láàrin ọ̀rẹ́ bó o la ṣe ń mọ̀rẹ́ láàrin ọ̀tá ńlọdẹ́fà fún Ọ̀rúnmìlà tọ́rùnmìlà fi ní adìjú ká ṣe bí ẹni kú ká lè mẹni tí ó sunkún ẹni ká bùrìnbùrìn ká fẹsẹ̀ kọ́ káwọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ wo ọmọkùnrin yìí ó dìjọ́ ọba kú o kó o tó dọ̀tá mọ̀ kó o sì tó dọ̀rẹ́ mọ̀. Ah, eh, olúwo mi àsákúọ̀là ẹ ṣé mo dúpẹ́ gidi gan mo gbọ́ yín lágbọ́yé dáadáa ẹ ní ogbè atẹ̀nífá tó dá fọ́gá mi ṣe rí ọ̀gá mi yìí ah èèyàn gidi gan náà jẹ́ sí mi o in fact tí ò wá ń ṣe pé bí nǹkan tó ṣẹlẹ̀ ṣe ṣẹlẹ̀ ọ̀gá gan ọ̀mọ orí èèyàn tí mo jẹ́ ọ̀mọ yìí pé ìmùlẹ̀ ni mí torí pé mi ò fara hàn wọ́n ṣùgbọ́n nígbà tí ìṣòro yìí dé bá ni mo sọ pé ah kọjá kí n mú ọ rin ìrìn àjò kan ló jẹ́ kí n mú ọ wá síbí báyìí nígbà tẹ́ wá ti sọ fún mi pé ogbè àtẹnifá tó dá fún ọ ẹ̀ ní ìtọ́já sí pé kádìjú ká ṣe bí ẹni pa kú káwọ ẹni tó máa sunkún ẹni ká búrìbùrì ká fẹsẹ̀ kọ́ gbà káwọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ hmm. ẹ ṣe ọ̀gá àlàyé yẹn màá tún ṣàlàyé fún yín gbogbo nǹkan tó bá kù olúwo mi á jẹ́ kí a mọ̀ the next step but láṣẹ ìdùnmàrè ẹ̀ ní kú mọ́ bọ́n ṣe sọ yẹn so ọ̀gá kẹ́ fọkànbalẹ̀ ṣe ti gbọ́. ẹ jókòó ẹ ṣeun ẹ kò sẹ́ náà àwọn alálẹ̀ ó mọ̀ fún wa sí àṣẹ ẹ̀yìn dókítọ̀ ẹ̀yìn ni mo wá rí mo sì ti ṣe ìwádìí yín lọ́pọ̀lọpọ̀ inú mi ò wá dùn bí mo bá bá yín bí mo ṣe ṣèwádìí yín. ẹ làhàn mi torí pé làhàn mi báyìí ni bàtà ń ké lótú ìfẹ́. bẹ́ẹ̀ ni ẹ̀gà ṣoṣo ojú àwo pé ó ṣe mí bírípé bírípé. bí ti ń ṣe ọ ní ṣe mi ọmọ ìyá mi ọmọ ọkọ ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́. ọmọ ògbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀. Ah, ah. ọwọ́ mi rí. dókítọ̀ àwọn àgbà àmúlẹ̀ ni a sọ wípé bẹ́ẹ̀kùn bá gún ọmọ awo lẹ́sẹ̀ ẹsẹ̀ ọ̀gbẹ̀rì ńlá yọ bí ó ṣe wá rí bẹ́ẹ̀ ni mo bá wa sọ́dọ̀ yín. ògbóró sì nínú ejò. inú àwo péjì. bí òjò tó bá sì pọ̀ mọ́ àwo. gbogbo àwo ló pa. gbogbo àwo pátá ló pa. dọ́tọ̀ <laughs> bó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ èmi di àfàmọ́. kò séwu ń bọ́ máa wóyìn lẹ pé ẹ fi ẹlẹ́fẹ̀ẹ́ mi tó bá ṣáà ti jẹ́ bí ni wọ́n gbé wá gbogbo ọgbọ́n tá a máa dá sí pátápátá ẹ filẹ̀ a máa dá. bàbá ẹ ṣe mo dúpẹ́. mo sọ tó ń sọ lóde. màá mi. kọ́ mi. ah màá ṣe ẹ jọ mi lójú ọ̀rọ̀ ń yà mí lẹ́nu àmọ́ síbẹ̀síbẹ̀. Si you are still my mother. You ò lè rókúrò ẹ. anyways ìyá mi náà lè ṣì jẹ́ ẹ dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín gidigidi gẹ́gẹ́ bí ìyá sí ọmọ. èmi náà nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ dénúdénú tọkàntọkàn gẹ́gẹ́ bí ìyá sí ọmọ. lóòótọ́ kò sí wàhálà ni mo ṣe mọ̀ wípé ẹ̀yin méjèèjì yìí ẹ̀yin ọ̀tá méjì tí mo nínú ilé ayé mi. àà ah, Àkànní èmi. E baby it's not like that wọ́n mọ̀mísí ẹ̀ gógó go tẹ́ ẹ. ẹ wo ẹ dákẹ́ ẹ dákẹ́ ẹ aṣóòótọ́ ni ọ̀rọ̀ ẹ̀yin àgbà tẹ ẹ ní ká díjú ká ṣe bí ẹni tó ti kú ká wo ẹni tó máa sunkún ẹni wọ́n ní ká bùrìn bùrìn ká fẹsẹ̀ kọ́ gbàù ká wo ẹni tó máa ṣe ní pẹ̀lẹ́ mo wá rí wípé ẹ̀yin méjèèjì yìí ìfẹ́ tàn lẹ́ni sí mi ogún ogún ogún ogún mi lẹ́kàn ń dárúkọ ẹ fẹ́ jogún mi àbí mo ti gbọ́ ìdájọ́ mi ni màámi ẹ lè bá mi gbé mọ́. ah akọni ayé mi. lóòótọ́ mo mọ̀ pé ẹ̀yin nìyá mi ẹ̀yin ni ẹ da ẹ̀jẹ̀ lé mi lórí mi ò dẹ̀ ní òkè mi lẹ́yìn ọ̀run ju ẹ̀yin ìyá mi lọ àmọ́ síbẹ̀síbẹ̀ mú láti gbé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí kí n lè fẹ́ peace fúnlé ayé mi màámi lára àwọn ilé mi tí mo kọ́ ibẹ̀ ni màá lọ fi yín sí ẹ wà ń bẹ ẹ máa gbé bẹ́ẹ̀ màá dẹ̀ máa wá ṣètọ́ gẹ́gẹ́ bí ọmọ fún ìyá ẹ̀ màá máa ṣe fún yín bẹ́ẹ̀ owó oúnjẹ yín mi ní jẹ́ kó sé gbogbo oúnjẹ yín mímu yín a máa bá yín bẹ́ẹ̀ màmá yọjú sí nígbà tó bá wù mí ẹ ní àǹfààní láti wá bá mi ibi iṣẹ́ wa bíkọ́ ayájọ́ yọjú sí mi nílé mi láti èní lọ. ìgbà tó kẹyà ní àtọmọdé síra wa. ó tiẹ̀ dábẹ́ ó dábẹ́ wọ́n lè jẹ́ ká ní peace of mind wọ́n lè jẹ́ kí n enjoy bébí mi dáadáa. ẹnu ẹ ló wà yóò kó tó lè yá wò lá ní ẹnu ẹ ló wà yóò fi ọ̀tọ̀ tó dájẹ́ ká. ibo la ti ṣe mọ́tò òwúrò. my dear baby you know i love you so much. i love you. i love you. This ah, is my judgment. For me too. Lati ìní lọ, o ò ní mi gbé for now. Ha. Lára àwọn ilé mi ni màá lọ fi wọ nọ́ọ̀sì. Wàá wà ń for the meantime tí màá fi ronú tí màá fi mọ nǹkan tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ torí ó jọ mí lójú pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo ní ṣe ó jọ mí lójú gan tó pọ̀ àmọ́ for the meantime màmá ayọjú sẹ́ńbi tó bá wà. ọmọ tí bébí màmá wà ló ń lé. màmá á rí ẹlẹ́kọ̀ọ̀kan. ẹ bọ̀dà òbí mi ṣe yìí o. ẹ wo bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin awo ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ̀yìn wo ọ̀ọ́ni kú ikú kú kankan ọ̀ọ́dàgbà ọ̀ọ́dògbò wọ́n ń bọ̀ ìyá tẹ ẹ ráyé yín. ẹkùn ní má ṣe báyìí sí mi tí ẹrú ìyá tí mo jẹ lé ẹ lórí. ọ̀pọ̀ ọ̀pọ̀. Ah, bàbá mo jìyà lórí ẹ. ẹ jìyà mọ́ ẹ fẹ́ gbọ́rọ̀ ńgbà ẹ fẹ́ fi wàhálà pọ̀ ọmọ lọ́mọ ẹ ó tiẹ̀ ṣe dáadáa fún yín ó ṣe àwọn ibì kan wà tí àwọn tí wọ́n máa ń ṣe sinimá inú igbó tí wọ́n máa ń lò ibẹ̀ ló yẹ kó rè gbalé fún yín àwọn ilé àtijọ́ irú ìkíní èsì tẹ́ ẹ̀ gbà tara yín ṣe báyìí kò yẹ ó yẹ kẹ́ ẹ rí hun lára ni. bẹ́ẹ̀ ni gbẹ́gbẹ́gbẹ́gbẹ́nu sọ̀hún ọmọ pọ̀ bí jù kan lọ. ìkan náà kan lọ ń fi pè ránṣẹ́ sí i bó bá ṣe kú kú lóòótọ́ bó ṣe mọ̀ ní kó tún padà wá kọ́ wá di ayákìlá nu kó tún máa wá bọ́ pààyàn kọ́ wá pọ̀ mọ́ kọ́ lè jókòó tó gún kódà sẹ́yìn ọ̀mọ̀ pé bẹ́yìn bá bímọ tọmọ bá ti gbọ́njú tó débè kan àmọ̀ràn ló kù tá a mọ̀ gbà ẹ wá mójú ẹ tì í bọ àárín òun àti aya rẹ̀ ẹ fẹ́ bà ayé rẹ̀ jẹ́ ni sẹ́yìn mọ̀ pé ẹ fẹ́ fi wàhálà pánù àmójúkò ló yẹ fún abiyamọ bọ́mọ bá ti dàgbà débì kan tó sì ti láya tó ti bímọ òun náà ti lẹ́bí rẹ̀ nù. No wá kó gbogbo wàhálà tí ẹ rèé kó bá ń lé aya rẹ

à tó mọ̀ pé wọ́n náà pẹ̀lú ẹni tó fẹ́ pa ni nígbà tí wà àtìyá rẹ̀ náà tẹ mú ọwọ́ tẹ sopọ̀ lórí ogun ogun yìí náà sáá ni ogun yìí ni ìwọ náà fi lọ́kàn balẹ̀ bí rẹ̀ bá tiẹ̀ ń wá gbógun wá ṣebí wo sì fi ọpọlọ ọ fi lùgbà tiẹ̀ ń bẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ yín o dandan ni kí wọn náà jìnnà sí i. ẹ̀yìn bá ronú bí ó ṣe ṣègbésí ayé tiẹ̀ náà àwọn ẹgbẹ́ yìí ń bẹ ní kinní tí ń ta kókóró ẹ ọkàn rẹ balẹ̀ nídàsí ráyè ẹ ń dùn kan ìwà àti ọkọ rẹ gbénú nù. ikú tí mò ń wí fún ọ náà lọ rí wọn kì í ṣe pé bóyá kọ kú bá wọn ẹ bẹ́yìn rẹ ó ṣe náà lọ ti rí wọn tọlọ́jọ́ bá lóun dé ọmọ bọ́ ṣe tó ẹ̀yìn rẹ̀ kọ́ tó lọ hmm. ikú ò kanjú pa ọ́ gbogbo ẹni tó bá wá ní kọ́ kú ikú rẹ̀ á di ikú ọ̀tá àrùn àdàrùn òdì kékeré ẹlẹ́yẹ lọ́nfẹ̀mí wọn pòṣù ìgbẹ̀mbẹ́ yẹríyẹrí kì í jẹ́ kọ́mọdé roko òdì àgbọn adé afọ́ọ̀rùn mẹ́la ńgbà táwọn ẹlẹ́yẹ ń bá ẹ̀yin kọ́ ọmọ ń wúre fún ẹ̀sìn sàṣẹ ah, ẹ̀ ń sí èrè ni. Ah, ọ̀ní bá wọn kúkú ọ̀wọ́wọ́. wọn rọ́dọ̀ kéré rẹ̀ ó kéré rẹ̀ tá à ń dìrò ká tó gbọ́ kó ọmọ ọ̀nà àjì o ọ̀nà àjì láhàké ọ̀nà àjì lóko ọ̀nà àjì tó fi délé ọwọ́ ọ̀rọ̀ gún ọ lọ́mọ ó gbòye o. wọ́n gbọ́dọ̀ kéré eré o ó kéré eré o tá a gbóhùn sọ kó o dìrò ká tó gbọ́ kú ọmọ wo ọ̀nà àjì o ọ̀nà àjì lágé. to the hell to the hell to the jay láfíríkà ọ̀tẹ̀niwíjọ yàbí mọ̀ yàtọ̀ mọ̀. yàwó mọ́ ó dàgbà láti kékeré. màmá ń sọ fàákiri lórí ọmọ láti kékeré. abiamọ àbọ̀já gbọ̀rọ̀ gbọ̀rọ̀ yèyé ọmọ. ọmọdé gọlọtọ ọmọdé géńdé ọmọ ọkùnrin tó ti bàlágà tó ti tó máyà wá sílé ọmọ ṣiṣẹ́ ọmọ ro ọmọ ráyà ọmọ fàyà. ìyá ń sáré kó lè dára fọmọ. àyà ń sáré kọ́kọ́ ó lè là kó lè dènìyàn ńlá à ń pé gan ni àìpé gan ṣebí tọrọ lọkọ láyà bá ti wọ ó yẹ kí màmá ọkọ yẹ bá ní. pẹ̀lẹ́pẹ̀lẹ́.